وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا الحمد لله الذي خلق البشر فجعله نسبا وصهرا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته dúpẹ́ fún ọlọ́run ọba wa Allah ọba tí ó dá àwọn ẹ̀dá rẹpẹtẹ lọ́kùnrin lóbìnrin ọlọ́run ọba yìí ó wá ṣe wá ní ìran ìran oríṣiríṣi ọlọ́run mọ́mọ́ dá wa ó wá ní ká máa yàtọ̀ síra wa nínú èdè nínú àwọ̀ nínú wà nínú ṣẹ́sí nígbà ọ̀dá wa bẹ́ẹ̀ sá ó tún wá lọ́ra ọlọ́wà mára wa ọwá sọ wa di asuhar ọwá fi wá ṣe àna ara wa nígbà tẹ́yìn bá ti fẹ́ lọ́dọ̀ wọn àwọn náà fẹ́ lọ́dọ̀ yín nínú ìlú yín ládùúgbò yín nínú ẹbí yín ọlọ́run bá aláà ó fi ìmá jẹ́ àná sára ẹni ọlọ́run bá aláà fi takókò ìfẹ́ àti ìfọ̀kànbalẹ̀ nínú ilé ayé abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́run bá ta dúpẹ́ fún náà gbogbo àwọn àtọ́lọ́run bá aláà tó ti ní ká fẹ́ lọ́kùnrin lóbìnrin àdáwò tí dé tó fi di pé máa lọ lọ́tọ̀ kémi náà máa lọ lọ́tọ̀ mọ́jọ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn tá a ti sọ́ra pọ̀ látara pé okùn ẹ̀sìn lọ́dà wá pọ̀ lẹ́yìn náà okùn ẹbí tún dà wá pọ̀ nígbà míì okùn àná tún dà wá pọ̀ gbogbo àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yìí àmọ́ ń fara wá ní nítorí nǹkan kan bẹ láàrin wa tó pé tí nǹkan wọn bá sì ń bẹ wa a lè wa lè ọmọ ya rẹ nínú nítorí lè já ọmọ rẹ nínú ẹbí nítorí okùn ẹbí o lè já ara rẹ kó lọ́dọ̀ àwọn àna rẹ nítorí pé ọmọ àwọn ń bẹ lọ́dọ̀ rẹ ẹ̀yọ́ màyá mi ọba tó wá ṣe gbogbo ẹ̀ báyìí adúpẹ́ fún ọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run adébọ̀wá Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ará ilé ànábì àti gbogbo àwọn sàhábà ànábì pátápátá alùsùnà nìkan ní ma ń yanú sọ pé ọlọ́run akẹ́ gbogbo adúpẹ́ ọlọ́run eléyìí náà ọpẹ́ lọ́tọ̀ kéèyàn máa jẹ́ mùsùlùmí kọ́ máa ṣépèlé àwọn sàábà kan kó sì máa ṣàdúrà fáwọn kan ọ̀rọ̀ ti dàrú ni ọlọ́mọjọ ọ̀rọ̀ ẹnìkan fún dàrú láéláé ọlọ́run sàábà náà pátápátá látòkè wọn gbogbo àwọn ànábì pátápátá wọn máa yá mi nínú ẹ̀sìn wa kágbéyẹ̀wò nírọ̀lẹ́yìn nínú àwọn ọ̀rọ̀ tí ó bùkátà àgbọ́yé nínú ẹ̀sìn wa ni òun náà ni àdáàbò ta'amul al-mar'ati ma'a ahli ba'liha àwọn ẹ̀kọ́ wo ni ìyàwó máa ní pẹ̀lú àwọn fámílì ọkọ rẹ̀ àwọn bàbá ọkọ ìyá ọkọ àtàwọn ẹbí ọkọ nítorí pé ó ti kúrò nínú fámílì tiwọn ó ti bọ́ sínú fámílì míì wọ́n gbọ́dọ̀ wá ní ẹ̀kọ́ tí ó fi bá wọn lò nítorí pé ilé tí wọ́n ti mọ̀ á tí wọ́n ti bí tí tí máa ṣe ń tọ́fẹ́ ọ yàtọ̀ sí ibi tó déhùn ibi tó sì dé sí yẹn ni ọ máa gbé títí tọ́lọ́wọ́n bá aláà tí ó fi mú kó láyé tọ́lọ́wọ́n bá aláwọ̀n bá pé ó ní tọ̀lá kù ilé rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn nígbà wá rí bẹ́ẹ̀ yẹn ọ gbọ́dọ̀ ní ẹ̀kọ́ tí wọ́n máa fi gbé ilé rẹ̀ léyìí tọ́jẹ́ pé kò sí nínú àdúrà àwọn òbí rẹ̀ wípé kó tó padà sílé àwọn nígbà wá ti dé àdìbẹ́sẹ̀ sáàni ìlàhà ilé kejì tó jẹ́ ilé rẹ̀ ilé wọn ilé àkọ́kọ́ ilé kejì tó jẹ́ ilé ọkọ rẹ̀ yìí tó pé ìbẹ̀jọ́ máa gbé lọ gbére yọ̀ọ̀dà kóló sẹ̀mí tó bẹ́ẹ̀ kọ̀ wá lè rí sẹ̀mí náà lò àfi kó ní adam kó ní àwọn ẹ̀kọ́ tí ó fi bá lò lẹ́yìn náà wàrọ́júlù máa ahli bayti zawjatihi wa huququ kulli minhuma lẹ́yìn náà àwọn àna wa àwọn adájọ́kùnrin bó láti máa ṣe sáwọn àna wa àwọn fámìlì ìyàwó wa tí wọ́n tọ́ ma wọ́n rí wọ́n tọ́jú ẹ̀ wọ́n fún lóúnjẹ wọ́n fún ní mímu wọ́n fún láṣọ wọ́n fún lóògùn sanwó skul owó kọ́ṣẹ́ títí tó fi wá wúlò ọ wá wúlò tán wọ́n wá fún wa pípé ká máa mú lọlé wa gbogbo àǹfààní tí wọ́n sì ń ìjà alẹ́ sántán torí pé gbogbo ìwúlò arábìnrin yẹn yọmọ wúlò fún wa yọmọ wúlò fún ọmọ wa yọmọ wúlò fún fámìlì wa àwọn tó dẹ̀ bíúdi ilé yìí tí ilé yìí ti kọ́ tó ti gba kíkọ́ òun náà làwọn òbí rẹ̀ àwọn ni wọ́n ń pè lánàá wa ọmọ wọn tí wọ́n fún wa yìí ẹ̀jẹ̀ tí wà sí tẹ̀ ní wọ́n papọ̀ lọ́mọ tí ó jogun wọn ó fi jáde ẹwọ̀n fàdé táàrí lára arábìnrin àwọn àna wa tó wá fún wa láwọn ọmọ yìí ìjọ yẹ dágbàgbé wọn ǹjẹ́ wọ́n ní àwọn ìwọ̀ kan tí wọ́n fẹ́ gbà ní ọwọ́ wa àwọn àna wa àwọn ẹ̀kọ́ wo la fi bá àwọn àna wa lò nítorí pé eríṣiríṣi àdáwò ní ń bá àwọn ọmọ èèyàn lásìkò tá ń lò lọ́wọ́ yìí sẹ́ẹ̀sì rí ọ̀mìnàṣíláàdì àsàádàtì àzàwòjíyà al-ihsanu ila al àwọn àlùfáà àwọn ní ìgbà táwọn wò gbéṣẹ́ ayé lọ́kọláya àwọn rí i pé nínú àwọn nǹkan tí wọ́n máa fi ń succeed tí wọ́n máa fi ń láṣeyọrí tí ìfẹ́ wọn fi máa ń lékún àlùbẹ́sì sọ̀rọ̀ jíyá ọkọ àtìyàwó àwọn afẹ́sìn wọ́n làwọn wọ ìṣẹ̀mí wọn àwọn wò pé nínú àwọn nǹkan tí wọ́n máa fi nífọ̀kànbalẹ̀ nínú ilé wọn tí wọ́n sì máa fi nífẹ̀ẹ́ ara wọn kalẹ̀ tí wọ́n sì tí wọ́n fi lè ṣẹ̀sìn ọlọ́run ọba kalẹ̀ tí wọ́n fi wá wà lìjánà ọlọ́run nínú àwọn nǹkan tí wọ́n ní bùkátà sí tí ò gbọ́dọ̀ dàrú mọ́ wọn lọ́wọ́ òun náà ni kó má sí wàhálà láàrin àwọn àna méjèèjì àwọn bàbá ọkọ àwọn fámílì ọkọ àti fámílì ìyàwó lọ́pọ̀lọpọ̀ gbà tí wàhálà bá ti ṣẹlẹ̀ nípasẹ̀ àwọn fámílì àbí wàhálà ṣẹlẹ̀ eh, nípasẹ̀ ìyàwó sáwọn fámílì ọkọ àbí wàhálà ṣẹlẹ̀ nípasẹ̀ ọkọ sí àwọn fámìlì ìyàwó àbáwọn fámìlì méjèèjì wọ́n lẹ́rí mọ́ra wọn wàhálà wá ṣẹlẹ̀ wọ́n ní máa ń ṣàkóbá fún ìgbéyàwó ọkọ àtaya kò ní jẹ́ wọ́n nífẹ̀ẹ́ ara wọn mọ́ látara bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ò ní sí fún wọn mọ́ àná ni wọ́n máa kọ̀ntúrólé bàbá ìyàwó ni wọ́n máa pàṣẹ wá ìbá jẹ́ pé ìnira ń bẹ níbi ìtí bàbá yẹn ń pàṣẹ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwa tí a ti lọ́kọ àtàwa tí a ti níyàwó kálọ̀ lè mà wípé al-ashar àwọn àna wa àwọn àna hum ahlu azawj wa ahlu almar'a àwọn náà ni àwọn tó fún wa níyàwó lẹ́yìn náà ìyàwó náà yọ́ mọ̀ pé àwọn bàbá ọkọ òun ní àna àwọn fámìlì tòun náà ànánà làwọn máa ń gbé ilẹ̀ yorùbá tí àwọn fámìlì ìyàwó bá dé kí láàpẹ wọn àwọn ànáwá ṣe kí ni wọ́n ti dé àwọn ànáwá ni wọ́n ń bọ̀ yẹn àwọn ànáwá ni wọ́n ń lọ yẹn mo fẹ́ dọ́dọ̀ àwọn àná mi àná láwọn máa pè é àwọn fámìlì ọ̀kọ́ńkọ́ kí ni àwọn máa pa àwọn náà nílé ìyàwó kí ni wọ́n máa pè wọ́n ẹni pé àwọn àná dá ń bọ̀ ìtumẹ̀ ni pé ọmọ wa bẹ ní ọ̀dọ̀ wọn. ẹ̀yọ́ máa ya mo sọ síwájú ìdí jama nílé ayé bí tó lágbára jù okùn ẹ̀sìn làkọ́kọ́ okùn ẹ̀sìn kámẹ́jọ já o láàrin ara wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni okùn ẹbí okùn ẹbí náà kámẹ́jọ já o ẹlẹ́ẹ̀kẹta òun náà ni okùn àná ọba sí ọmọ. tọ́dà wá pọ̀ láyé má èèyàn sì gbọ́dọ̀ máa sànà anabuwa muhammad sallallahu alaihi wasallam nígbà tí Khadija kú anabuwa muhammad sallallahu alaihi wasallam anabi tó bá yọkàn ní ẹ̀yàn ọmọ ọyẹ bá mi pẹ́ ẹran kanáà àwọn ẹran tó wà lẹ́kùnlé muhammad sallallahu alaihi wasallam anabi àni ẹ mi pẹ́ ẹran yẹn ọyẹ mi gé kéékèèké ẹ lè fún àwọn fámìlì Khadija bẹ́ẹ̀ bá tó wá ń bọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ Khadija ẹ bá mi mú àwọn ẹran yẹn ẹ bá mi gé kéékèèké ẹ bá ń bù fáwọn náà nítorí ìtanijàmá nítorí Khadija ẹ̀yọ́ màyá mi Khadija òṣìṣẹ́ láyé mọ́ ẹ wo àníbùwà Muhammad sallam ọlọ́run gbé kalẹ̀ fún wa ní àgbèjúwe lérí gbogbo wa rí tá a fẹ́ mọ wílé ayé sẹ́yìn bá ní hálò súnà lòun sálábí lòun súnni lòun yọ̀dà kọ́ lè ra sórí anabuwa muhammad sallallahu alaihi wasallam kó lè kàtà anabuwa muhammad biography anabuwa muhammad sallallahu alaihi wasallam kọ́ ọmọ ká lábala gbogbo tó yẹ yọba ti fẹ́ lò nínú ìgbésí ayé rẹ gbogbo tó bá ti ṣẹlẹ̀ sínú ayé rẹ kàbí ìlọ́wọ́ àwọn afáàpẹ́ dákun ìkìṣẹ́sí tó máa wà yìí bóòlù ànábì ṣe ṣe ń bẹ̀ eléyìí ni islam wọ́n fi pé islam wa àkídà ìbádà akhlaq wa muamala ní tí wọ́n pè ní ẹ̀sìn wa yìí dáa ń yìí sunna yìí tá a dógún lọ́dọ̀ anabuwa muhammad tá a takú wípé ńlá làá máa ṣe yìí kì í ṣe ká kírun nìkan kágbá rẹ̀ nìkan o ara ẹ̀ náà ni pé ká máa ṣe kíni ká máa ṣe dáadáa sí àwọn àna wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run lámọ́lẹ̀ nínú al-Qur'an al-Karim nínú súrọ́tù al òun ọlọ́run lòun sì dá yín kẹ́ máa sànà ara yín bóun ṣe dá yín kẹ́ jẹ́ ìran àtẹ́bí fẹ́ẹ́ máa jẹ́ bí fẹ́ẹ́ máa jẹ́ ìran kan náà bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba ó ti gbé kalẹ̀ wípé ẹ máa sànà ara yín ọlọ́run ọba ní ọwọ́ lẹ́bí khalaqo minal ọlọ́run ọba ní òun ọlọ́run láti inú omi lòun ti dá gbogbo yẹn dá abara faja'alahu nasaban wa fihira ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba mo wá mo wá fi kálukú sí inú ìran tó wù mí eléyìí kọ́ máa jẹ́ haúsá eléyìí kọ́ máa jẹ́ yíbò eléyìí kọ́ máa jẹ́ ègùn eléyìí kọ́ máa jẹ́ lọ́rin tó wọ́n máa jẹ́ yorùbá èmi ni mo dá gbogbo yín o gbogbo yín lẹ sì dá kò sí ìlú ọ̀dá ẹni tí ọ̀bá dá ń lù kọ̀ọ̀kan ni ká sọ pé ọ̀dá kéèyàn máa sọ pé ìlú kan dá ẹni máa sọ bẹ́ẹ̀ ń bá ṣe ọlọ́njẹ́ ni yóò sì jìyà bí wọn náà bá kàn kankalẹ̀ ń sìn tọ́ dá kankalẹ̀ bóyá ọkọ́lé àbọ̀ kan tiẹ̀ àbọ̀ ṣe iṣẹ́ ọwọ́ kan kẹ́nìkan á ní kọ̀ dá ẹni bá ti sọ pé àwọn ìlú kan ò dá ìdí ń sọnu ìdí ń sọ fọlọ́ nìyẹn tí ọlọ́run ọ̀dà tó dá gbogbo òlu lọ dá àwọn kọ̀ọ̀kan bẹ̀ ni wọ́n máa ya kàtá àwa nítorí àwọn tó ya kàtá yẹ ká wá ní gbogbo olú yòó sí kíní wọn ọ̀dà ọlọ́run bá ní bóun ṣe dá yín nìyẹn òun lòun dá yín bẹ́ẹ̀ o lẹ́yìn náà òun tó wá ṣe yín ní àna ara yín ọlọ́wọ́n bá ó ní kí ọkọ lè fẹ́ ìyàwó ní ilẹ̀ haúsá àwọn haúsá ọmọ ajá náà rẹ àwọn yíbò lànà ẹlòmí àwọn atápà wọn náà ní àná ẹlòmí òyìnbó ní lànà ẹlòmí lárúbáwá lànà ẹlòmí ọlọ́wọ́n bá ní mo ṣe tó wọ̀ èmi náà sọ méjèèjì mo sọ di ẹyọ kan látara ọmọ tó wà láàrin yín àwa bẹ̀rẹ̀ nínú wa gbogbo àwọn ẹbí wa lọ́tún lọ́sìn kọ́lọ́hún kọ́mọ̀jì o kọlọmọsà ìṣàánú wa Allahu jalla wa ala ọlọ́mọba aláàjọ yìí wá fẹ́ ja'ala silata bayna an-nasi imma bin-nasabi wa hiya al-qaraba wa imma bil-musahara ìtọ́lọ́run sọ fún wa nínú àyà yìí fíkẹ́ òjẹ́lì tàbá gbọ́ yé òun náà ni pé ọlọ́ba lóun sí òun fi àṣepọ̀ sáàrin ọmọ èèyàn inú kọjá pé àṣepọ̀ pé ẹ̀jẹ̀ ẹ̀ràn kan àbẹ̀ ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ yẹn máa bí àṣà Yorùbá wọn ní ẹ̀jẹ̀ yẹn máa ṣe kíni ẹ̀ máa bọ̀bá ni àwọn ọmọ yára rẹ̀ ni mùsùlùmí dáa lọ́ní àgbogbo aná ni ọwọ́ agbógbó wọn ni ẹnìkan mẹ́ fún ọmọ àbàdàn ni ọmọ àbàdàn ni ó tún wá pè é ìfẹ́ ìbò làdúgbò yín báyìí Allahu akbar ọlọ́run ní èmi mo ṣe bẹ́ẹ̀ èmi mo pin yín má bàdàn má bàdàn lẹ́yìn ọmọ ṣe kí ni ilẹ̀ máa gbé mi ọlọ́run bá láà ọba yìí ọ̀nà lọ́ba tó kún wa bẹ́ẹ̀ ọlọ́run lóhun tó wá pin yín kẹsàn àwọn abẹ́rẹ́ fèrè lágbájá tó dòkó lẹ̀ wọ́n lòun ní ọkọ̀ ọmọ wa wá wá wá mùsùlùmí náà ni o láàrin àwọn tó dòkó ọlá gbóhùn jáná wọ́n tún wá fàáfin wọn bò ní sí sẹ́ẹ̀jà sọ́dà yín làmú kí ló fẹ́ látara tó lé ní ojú rẹ̀ ń ṣe bákan sí òsì nítorí tó béèrè làwọn yòókù nítorí pé ẹ̀jẹ̀ àná ti ṣe kí ni ó ti rùn àná yìí sàwádà jẹ̀mọ́ ọlọ́mọdé àtẹ́lẹ̀ àná ee mi ma ti tẹ́lẹ̀ àná o ti tẹ́ lọ́dọ̀ ọlọ́run aláìmoore wọ́n pe bẹ́ẹ̀ wọ́n ta ọlọ́rẹ̀ o sì moore wọ́n bọ̀ ní nǹkan ọmọ yẹ ọ tọ́jú ẹ ọ pàtàkì ẹ ìwé ẹ̀sìn wo lọ wá lòdì sí ìwé ẹ̀sìn wo nìyẹn amara Allahu subhanahu wa ta'ala ببعث الحكم من آل الزوج والحكم من آل المرأة إذا حدث àṣekọ́kú bẹ́ẹ̀ náà sọ̀tẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pàtàkì àná níbi pé ọlọ́run ọba gbé wọn kalẹ̀ lálàtúnṣe ọlọ́run bẹ̀ wọ́n sẹ̀ ọlọ́run sọ àyà kalẹ̀ láti òkè ó fi rán jìbìrì ó ní kí ó sọ fún ànábì ebi ká ànábì ó sọ fún wa yí pé gbogbo ìgbà tí ọkọ àtìyàwó bá ń jà ọlọ́run ní káwọn àna méjèèjì kí wọ́n dìde sí kí wọ́n parí ẹ̀ ọlọ́run ní tí wọ́n bá ti ṣe sẹ́fà wọn fẹ́ yíṣẹ́ tó ń rán wọn yẹn òun náà sì wọ̀ pákọ̀ wọn òun fi wọn ṣe kò ń gẹ́ látòkì sọ́mà sáni wọn bá ti da tí wọn ò gbè lẹ́yìn ẹnìkan tẹ́lẹ̀ yóò gbè lẹ́yìn àwọn ọmọ ẹ̀ tẹ́lẹ̀ yóò gbè lẹ́yìn ọmọ wọn e, àwọn lẹ́yìn ló gbè lẹ́yìn ọmọ tiwọn náà wọ́n dájọ́ síbi tí ẹjọ́ wà wọ́n sòdodo rọ̀ fáwọn méjèèjì wọ́n fún kálukú lẹ́bi ọlọ́run bá ní tí wọ́n bá ṣe dáadáa àwọn àná méjèèjì òun sì fi àwọn ìyàwó yẹn àtọkọ yẹn ṣe kóńgẹ́ rí ìjà náà parí pẹ̀lú àṣẹ òun ọlọ́run àmọ́ pẹ̀lú sábà bí àwọn àna ọ̀rọ̀ àná lágbára náà lùkọ́ra ni ọlọ́run ọlá subhanahu wa ta'ala ọlọ́run bá ní wa in khiftum shiqaqa baynihima ọlọ́run bá ní tí ẹ bá ti rí pé wàhálà ń ṣẹlẹ̀ ọkọ àti ìyàwó fàbùhàtù hakaman min ahlihi wa hakaman min ahliha ọlọ́run bá ní ẹgbẹ́ ọ̀jọ̀gbọ́n dìde alihi nínú àwọn fámìlì ọkọ wa hakama dọgbọn min ahaliha nínú àwọn fámìlì ìyàwó ìyùrídà ìṣìláha ìyùrídà ìṣìláha ọlọ́wọ́n bá ní tí wọ́n bá lánìyàn dáadáa tí wọ́n sì dájọ́ síbi tẹ́jọ́ wà tí wọ́n sòdodo ah, yuwaffiqillahu baynahuma ọlọ́wọ́n bá lè mi ọlọ́wọ́n bá yín sọ tawfiq kalẹ̀ ọkọ àtìyàwó yẹn kálukọ rẹ bilẹbi wọn rà rẹ láre wọn sì parí ìjà ìfẹ́ wọn tún wà nípa sí ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ta ló fi wọn ṣe kòńgẹ́ Ọlọ́run ta lọ lọrun rán àná bí ọba wá sànà ọlànà wàhálà dé òwòlè sọfà náà kọ́ bọ́ parí ẹ̀ ọ̀rẹ́ni tó pè tọrọ ọ̀dà ni ọ̀dà ọ̀dọ́dọ̀ wọn tipẹ́tipẹ́ yóò lọ bí dọ́dọ̀ wọn gbẹ̀yìn tí tọ̀ láti bá ti ṣẹlẹ̀ nínú fámílì ẹ tí ò sáwọn tí ọbọ̀ dá sí wàhálà ti bá ọ ti bá ìyàwó ẹ ó ti bá àwọn ọmọ tó bí tó bá kọ́ ọmọ kalẹ̀ orúkú oyin ọlọ́bíṣẹ́ tàlọ́kọ́ ọmọ ti ọmọ ti dàdàkúdà kó tó darí bíṣẹ́ bàbá àṣìyá wọ́n jọ ń mójútó ọmọ ẹ̀wò báwọn ọmọ ṣẹlẹ̀ láwùjọ wa jẹ̀mọ́ ẹ̀wò tàdúgbò dínà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa káàdì wá pé ìwà dọ̀ọ́ máa lẹ̀ láì sẹ́ni kankan tó mójútó tíyàwó rẹ̀ bá wá kọ́ ọmọ lọ ibi tí ń kọ́ ọmọ lọ yẹn ibo lọmọ tí ń kó lọ nílùú wo ibi ọba ti ríṣẹ́ ní lọ ibi ọba ti rí ẹni tó fún lóúnjẹ tóbi ní bá ti kọ́kọ́ lẹ̀ báyìí ètò oúnjẹ lókùjọ́ wọn wá torí pé ìwọ lọ ń bọ tẹ́lẹ̀ owó sì ní fún lówó mọ́ ó lè wá kọ́ ọmọ rẹ lọ́kọ́ ọmọ mọ́ sí ìjáde láyé ó lè jẹ́ pé bàtà wa darúgbó tí wọ́n bá gbọ́ pọ̀ wà lọ́sibítù tó fẹ́ kú lọ́mọ tó yọjú àdánwò ti ṣẹlẹ̀ ní ayé ní jama ẹ dákun ẹ má jẹ́ àgbàtọ̀ láti láàyè gbogbo tí máa ń ṣẹlẹ̀ já máa parí ẹ̀ láàrin ara wa ní ti fọ́sẹ̀ tóbìnrin máa ń sọ yẹn ẹ má gbà kó ṣeré ọ̀sẹ̀ báwọn ṣe máa ń warọ́ fẹ́ nu nìyẹn o gbogbo tí máa ti sọ pé àwùjọ fọ́sẹ̀ lù ń warọ́ fẹ́ nu ní ti sọ yẹn àwọn ẹnìkan lọ́wọ́ kò ọkàn rẹ̀ tóró wọn náà máa fáwọn kan mẹ́ta tó wọ́n rí lé ọkọ tí wọ́n fẹ́ ṣe kíni tí wọ́n fẹ́ wọ̀ ibi à ń lọ ni pé nínú àwọn ìtọ́lọ̀mọ fún rescue yàn tọ́lọ̀mọ lóun sábàbí tí àwọ̀ bá ń bẹ láàrin ọkọ àtìyàwó òun náà ní kí àwọn àná ó ṣe kíni kí wọ́n dìde tọ́ọ̀bá ti wá dá lọ́dọ̀ àná wàhálà ti dé yóò jẹ́ pé àná gan ló ṣe sábàbí tẹ́lómi fi jẹ ẹni tí ò ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ní sí àwọn àna méjèèjì tí wọ́n bá dìde tí wọ́n sì gbìyànjú yuwafikillahu baynahuma yuwafikillahu baynahuma ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run fi àwọn pàtì àwọn sẹ́kọ̀ọ́ ń gẹ́ táwọn àna bá ti sì gbìyànjú wọn inna allaha kana aliman khobira ọlọ́run ní mi ọlọ́run mọ̀ jù yín sọ́ọ̀tù nìsa àyà thirty five gbogbo tí ìbá ti ń sọ ní padà béèrè o kíláàsì làwà yóò kí kálukọ́ farabalẹ̀ kó sì máa gbọ́ ọkọ máa ha nǹkan náwó lọ́ọ̀kan náà ní pé yọ́yá àfọwọ́dà gbọ́jà kíláàsì ọlẹ́ẹ̀kan abala ọ̀rọ̀ alánàdé à ń fèdè o ọ̀pọ̀ wa ọ̀pọ̀ wa gbádùn sánsan lábala à ń ṣe kí ni à ń tọ́jú àna à ń mójútó àwọn fámìlì ọkọ ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa zakara Allahu ahamiyata al-ashhar fi al-Qur'an al-Karim li isla' al-hayat az-zawjiyya ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ àwọn àna láti lè ṣàtúnṣe fún ìṣẹ̀mí ọkọ àti ìyàwó àwọn àna ọlọ́run máa ń lò wọ́n ní sábàbí oríire fún wa tọ́lọ̀mbá ní káti dami tútù sí síwájú ẹni wá ti dami tútù síwájú kí ni wọ́n ní yóò ṣe yóò tẹ̀lẹ̀ tútù èso rí abẹ́ ẹyí tó tún ṣe oyé ẹ̀hẹ́ ó tún bẹ̀ sí ọwọ́ àdìgbà tó rùn mú ọwọ́ lọ́bẹ̀ sá lọ́bẹ̀ wọ́n náà ṣe ní lọ́bẹ̀ oyé tó ti jẹ́ pé dáadáa tá a bá ń ṣe gbogbo ẹ̀ àjẹbọ rẹ̀ ń ṣe kí ni àjẹbọ rẹ̀ ń bọ̀ wá ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa alìsílámù lil-islami adabun tayyiba ma'a kulli insan hatta al-kafir wọ́n ní àwọn sọ̀rọ̀ àná islam dá débi pé islam ó dá débi pé gbogbo ẹ̀dá ọlọ́run pátá ni wọ́n ní kábà sàpọ́nlé kèfèrí tí ó bá ti bọ́ ọjà gẹ́rù mahari kèfèrí tí ó bá ti gbé bàbá fẹ́ pa ọ́ tí wọn ò sí láwọn fẹ́ lé ọkọ̀ nílé ọlọ́run ní ẹ̀sìn dáadáa sí wọn la yanhakumullahu anil ladhina yuqatilukum fid-din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum ọlọ́run bá ní òun ní kẹ́ mọ́ ṣe dáadáa sí gbogbo ẹ̀dá èèyàn kọ́dà ilé de kèfèrí tí ọba ti ṣe kí ni ọlọ́run fẹ́ mọ́jẹ̀mú sí wọ́n láwọn fẹ́ pa ọ́ lẹ́yìn náà kò lóun fẹ́ lé ọjà dé lù ọlọ́run tí ọba ti láàníyàn méjèèjì tí ó sì gbé gbèsè méjèèjì ọlọ́run bá ní àbẹ̀rù ẹ̀ máa ṣe dáadáa sí àwa ni kọ́ máa ṣe dáadáa sí àna rẹ oníwà ti kàfá tí wá pé wọ́n ní kì í sọ̀rọ̀ àyàn èyí tàjọ tẹsẹ̀ bọ̀rọ̀ lẹ́yìn náà ibẹ̀ ló ti mọ̀ pé e, ìmọ̀ ṣe dáadáa sí kèfèrí e, ọ̀ràn yàn ní látọ̀dọ̀ ọlọ́ àbí ìmọ̀ ṣe dáadáa sí mùsùlùmí ọ̀ràn yàn ní àbí sọ̀rọ̀ yàn ìmọ̀ ṣe dáadáa sí ẹni tó jẹ́ mùsùlùmí e, ó tún wá fúnni ní kíni jama ó tún wá fúnni lọ́mọ náfìlà lòun ẹ má máa kéèké kúkè máa ẹ má máa kàkà kú kà mọ́ dáadáa yàtọ̀ sí ìwọ̀ dáadáa yàtọ̀ sí ìwọ̀ ìwọ̀ tí ìyàwó rẹ̀ ní lọ́rùn rẹ̀ tọ́lọ̀ ní kíyàwó rẹ̀ ó gbà dandan ni kó ń ṣe kíni kó fún ọlọ́run ti sọ àwọn wọ̀ náà ká ṣe dáadáa sí ìyàwó pé ẹ̀yọ́ ọ̀rọ̀ yẹn ní àbí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ní ọlọ́run ọba ṣe pèsè rẹ̀ ni ọba ní ọba Allah ó ní wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ọba ní ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín ẹ bá wọn lò dáadáa ẹ bá wọn lò dáadáa fẹ́ bá ti ń bẹ pẹ̀lú wọn ẹ máa ṣe màrúfù fún wọn màrúfù ní fẹ́ gbogbo tí yóò máa dùn wọn nú nínú tí máa dùn obìnrin nú òun náà ní kẹfún lóúnjẹ nínú tí máa dùn obìnrin nú òun náà ní kẹfún lásọ nínú tí máa dọ̀bìnrin nínú òun náà ní kẹfún ní kíni jama kẹfún lówó nínú tí máa dọ̀bìnrin nínú òun náà ní kẹ máa ṣe dáadáa sọ́mọ rẹ̀ nínú tí máa dọ̀bìnrin nínú òun náà ní kẹ máa ṣe dáadáa sáwọn òbí ẹ̀ òun wá fàtò bíyọ tó bá wá ń ṣe àìdá sí ìyá ìyàwó ẹ bàbá ìyàwó ẹ sínú ìyàwó rẹ ọmọ dùn tó ń ṣe dáadáa sí nìyẹn tó ń dùn nú àmọ́ ńgbà tó fẹ́ lọ lè gbọ́mọ́ tó fẹ́ lọ lè dáná tí ó kù díẹ̀ tí wọ́n ní ẹja máa wò bọ̀ àti mọ̀bọ́yá àwọn fámílì ọgbà bí wọn ò ní gbà sọmọ wàhálà tó ṣe sọmọ ìrìn àjò tó rìn sọmọ tíráfù sọmọ àìsàn tó ṣe bó ṣe ń bẹ̀ wọ́n lọ́sàn-án lọ ń bẹ ọlọ́run lóru àwọn méjì lọ ń bẹ̀ ńgbà náà bó ṣe ń bẹ àwọn lọ́sàn-án lọ ń bẹ aláàlóru fẹ́ ọlọ́jọ́ bọ́ ṣe o ọlọ́jọ́ gbéṣẹ́ ayọ̀ wọ́n tó padà wá wọ́n tó padà lọ ọmọ pé provision lọ́dọ̀ bàbá ọmọ dà bẹ àwọn fruit lọ fún ya ọmọ sẹ́ndì káàdì káàdì tó lè sẹ́ndì sí bàbá ẹ àdìyẹ nítorí kọ́sá lè rí ọmọ yẹn ṣe kí ni kọ́sá lè rí mú ẹ̀mí oúnjẹ tẹ́lẹ̀ bí o lè jẹ yóò lọ fi service oyè yóò lọ nira yóò kó sí nylon yóò máa fà á yóò dé wájú ilé wọn yóò ní kọ́ ọmọ gbé wọlé inú wọn máa dùn pé tí wọ́n gbà wọ́n náà gbà. Ah. tọ́bádé pé bá a ṣe ń ṣe wàhálà ká tó fẹ́ yàwó bá a ṣe ń ṣe ká tó fẹ́ yàwó làbá ṣe gbà fẹ́ yàwó tán kò ní sẹ́ni ibú kankan nínú wa àmọ́ tó bá ti ṣe átìlù kan báyìí ah, wọ́n parí átìlù báyìí wọn ò ní gbọ́ kankan mọ́ ó ṣe kéré parí pé àwa kì í salamu aleykum kò ní sí mọ́ wọ́n ní sáà ń sìn yẹn tabarò fẹ́ sìn ni kì í sẹ̀sìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àkọ́kọ́ ádàbùtà ní ká ní pẹ̀lú àwọn àna wa ẹjẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwa tá a jẹ́ ọkùnrin torí tiwa lọ́pọ̀ jù nínú ọ̀rọ̀ yìí tiwa ló ṣe kí ni ìlọ́pọ̀ jù torí pé sẹ́rẹ́ arábìnrin yẹn tiẹ̀ òun ti di fámìlì yìí nígbà tó òun ti dé ọ̀dọ̀ yín òun ti mọ̀ pé èyí tó pọ̀ náà àwọn obìnrin àwọn ti rí pé bóun ò bá ti ṣe dáadáa sí àwọn fámìlì ọkọ òun wàhálà ni tí wọ́n yẹn sẹ́pẹ́rẹ́ díẹ̀ ìtọ́ fẹ́ káàbùkù yẹn yọ káàbùkù yẹn sàn án tóun náà mọ̀ pé òun náà lòun fọwọ́ ara òun ṣe kí ni lòun fa gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí nítorí pé ó ti mọ̀ pé òun ti kú òun nílé àkọ́kọ́ òun ti wà nílé òun ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹ̀sìn ní permanent house rẹ̀ lẹ́yìn tí wọ́n lẹ́yìn tí ṣàdúrà fún mọ́ wípé kọ́lọ̀ tó padà sí ilé wọn kọ́dà wọn òun gan ṣàdúrà rẹ̀ àfi tó bá lọ lè kí wọn tí wọ́n padà lókun ẹ rí alẹ́sánú ilà àléhà tí wọ́n ṣe dáadáa sáwọn àna wa àwọn tó fún wa níyàwó ẹ dákun gbẹ̀yìn ọ̀dọ́ àwa ti níyàwó àtàwa ti ní kọ́dà àwa ti ní tá ti bímọ táwọn ọmọ náà tó ń bímọ tá a wá gbà pé àwọn àna tó sẹ́kù ẹ dákun torí tọ́lọ́wọ́n wọn ní wa àwọn àna ọlọ́run yẹn máa dùn ìyàwó yín nú ẹjí nínú ọ máa dùn tí nínú rẹ bá sì ń dùn inú ọlọ́run máa dùn sí yín gbogbo tí máa máa wá ń dùn ìyàwó nú láàmú sí kí ni iná máa ṣe nínú ẹ̀ òun náà ní kọ́ ọmọ ṣe dáadáa sí àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtàwọn ẹbí ẹ̀ nípa rẹ̀ bá ṣe kí ni wọ́n bá ṣe máa. ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé kálíbà pé ọmọ tí wọ́n fi ṣe wá lọ́dọ̀ yẹn àmánà owó sí yàn lọ́dọ̀ wọ́n ní kéèyàn sọ ọkọ́ mọ̀nà wọ́n gbé mọ́tò fún yàn wọ́n ní kọ́ ọmọ bàjẹ́ wọ́n gbé ọsílẹ̀ ẹsẹ̀ kan wọ́n ní kọ́ ọmọ lo àwọn pọ́pátì wọ́n lò pilò àmọ́ náà ni gbogbo tábà gbé fún yàn ìyàwó gangan tí wọ́n fún yàn yẹn lọ́rùn yàn kí ni jama àmọ́ náà ni àmọ́ náà ni ọlọ́run sì béèrè jọ àlùfíà àmọ́ ọlọ́run sì kí ni ọlọ́run béèrè jọ àlùfíà àmọ́ ni àdéhùn tẹ bá jọ ṣe àdéhùn náà ẹjọ́ ṣe kí ni ẹmu wá sí ẹ má jàmbá ara yín o toríjọ́ tí wọ́n ń fún ọ ní ọmọ yìí àdéhùn kílẹ̀jọ ṣe àdéhùn pé máa lọ lè fi ṣe ìyàwó lẹ́yìn náà máa tọ́jú ẹ̀ má fìyà jẹ má fèbè pa má forun dùn má sàmójúkò fún má má má sàánú ẹ̀ gbogbo àdéhùn yìí níjọ́ náà kí lásán yes yes ni àwọn sọ bàbá tọ́jú ẹ o àgbẹ̀lógún ọlọ́dájì ìyá rẹ̀ ó bu ẹkún gbà pé à ah, sílífàn lọ́yọ̀ ọkọ lọ́dẹ̀ bu ẹkún wọ́n ní abá Ibrahim ọ̀dọ́wọ́ rẹ o wọ́n náà ní yasma inṣàlá ọ̀la yìí tó ń náà tọ́ba náà ti dẹ́wọ̀n láàyè tó ń sọ náà àbí tó bá ládàá lókun bóyá ọlọ́lẹ̀ mú ọmọ oyè lójú títì ó sì bá ọba aláṣepọ̀ ọ̀sán níyàwó tó bá gbọ̀nà sì náà fẹ́yàwó lókun àmọ́ tó bá fẹ́yàwó yàwó tẹ̀tọ́ ọgbàdéhùn bàbá rẹ̀ tó pè é sí kọ̀rọ̀ bí ṣe máa ń ṣe bí ṣe máa ń ṣe ní o bí máa ń ṣe fẹ́mi náà o àmọ́ dá síbi ó dá síbi ó dá síbi kò sí màláìka ni obìnrin tó fẹ́fẹ́ ọmọ bìkan yìí kan ni ọgbàdéhùn àti ìdá tó pè ọ́ láti Àbújá ètò wà lọ́dọ̀ tó pè ọ́ ẹ kú oríire mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ o o tún kí pé ṣe ẹ ṣe tó lọ́nà bọ́ dá sí àwọn tó bọ́ dá sí tó fi bọ́ sí fún ọ pọ́pọ̀ ìfínláwádé tó délẹ̀ tán tí wọ́n wá ń pè ọ́ tó gbé kọ̀ọ̀kan ọ gbàgbé orí àná aláìmoore ni ọ nítorí ṣe yẹn ẹ̀yọ́ mọ̀ ya ẹ̀sán bọ́ <laughs> ọ. wọ́lá gbogbo tí yẹn bá ṣe fọ́mọ ọlọ́mọ ẹ̀fẹ́ ń bọ̀ wọ́lá ìfẹ́lá tó ṣe jẹ́pẹ́ ẹnìkọ̀ọ̀kan yín ọmọ tá a fi ṣe ọlábẹ́ obìnrin tí ọ̀ ń tọ́jú yẹn sórí bó ṣe rí yẹn àwọn ọmọ tiẹ̀ náà wọ́n lè má dáa tó àti kọjá pé wọ́n rí bákan náà tó bá fẹ́ kí wọ́n ṣe faradà fún ọmọ rẹ̀ ńlé ọkọ ìwọ náà ṣe faradà fún ìyàwó tìtẹ̀ náà aljaza min jinsi al'amal ọlọ́run bá ní gbogbo ohun téèyàn bá ṣe gbogbo ohun téèyàn bá ṣe kọ́ máa ní sí kíni jama kọ́ máa ní jẹ̀sán àwọn obìnrin wa ẹjẹ́ àti dáadáa pẹ̀lú wọn o àdéhùn yẹn nítorí pé ẹ mo fún àná mi ní ten thousand lóṣooṣù àná mi mo fún ní fifty thousand lọ́dọọdún èmi mọ̀ ń rẹran fún wọn èmi ni mo rán lọ́mọ́kà èmi ni mo kọ́lé fún ìyẹn kọ́ ni oore alákọ̀ọ́kọ́ téèyàn lè ṣe fún àná ẹ mọ oore alákọ̀ọ́kọ́ tí ò ṣe oore tó tó mọ́ lọ́dọ̀ àná òun náà ni kọ́ mọ́ fìyà jẹ ọmọ rẹ̀ ọ̀ngbàyàn lójú ọ̀ngbà létí ọ̀dùn nú ọ̀wá rẹ̀ náà léyà fún bàbá àdìyẹ ọmọ pé pírọ́blẹ̀mù pírọ́blẹ̀mù tí ọmọ bá ti ní nílé ọkọ ọmọ pé ìyá rẹ̀ náà ti ní pírọ́blẹ̀mù láti mọ̀ pé ọmọ àwọn ògbádùn lè rẹ̀ mọ́ òun náà gbádùn lọ́dọ̀ bàbá tẹ̀rẹ̀ wọn lọ́dọ̀ bàbá ọmọ yẹn òun náà gbádùn mẹ́mọ́ yọ́ máa pè é ní kí bóò ní bóò ló tún wá sí tí ò tún lú ọ lẹ́ni bóò ní ṣé ó ti wá ṣé ti wá ń bọ́ sọ̀rọ̀ ìyá rẹ̀ ó máa ní abatẹ́ńsàn ẹ̀yọ́ máa yá nítorí pé ọmọ rẹ̀ ọ̀fọkànbalẹ̀ nílé ọkọ gbogbo àwọn nǹkan tá a máa ń wò dáhùn pé àwọn ẹ̀ máa ti gbé ọkùnrin ni mí yẹn ẹlẹ́mí nídìí bẹ́ẹ̀ ẹ dákun tó sọ lọ́wọ́ bá wa ẹ já ṣe dáadáa pẹ̀lú àná wa owó ló kéré jù nínú tẹ́yìn máa ń fi ń ṣe dáadáa sáà náà kó tẹ́kẹ̀ ọmọ rẹ̀ dáadáa yọba ṣàdúrà fún ọ àdúrà rẹ̀ ó sì máa jẹ́ torí ọ̀ tọ́jú rẹ̀ ẹni bá máyàn tọ́jú ẹran inú yẹn ọmọ dùn sí o kájú wá pẹ́ni tí ń máyàn tọ́jú ọmọ èèyàn ọmọ yẹn sì kú lọ́dọ̀ rẹ̀ ni kèsì pé wáyà àtẹ̀kọ̀ wọn ti tán tọ́ bá rẹ̀ yọ wá sọ́dọ̀ ẹ̀ òun náà náà wà mójútó nígbà tí ọba lè dìde mọ́ òní ọmọ wa ń fún lóúnjẹ ẹ̀dá kan sọ̀rọ̀ sọ́lọ́wọ́n ọba wa àmánà làwọn ọmọ yẹn o kọ́lọ́ mọ́sẹ̀ ṣàánú wa àwọn ìyàwó wa àmánà ni wọ́n níta lè ṣe fún àwọn àna wa náà ni pé káṣe kí ni ká máa yí tí wọ́n ṣe fún wa lẹ́yìn náà tabatẹ́lá náà wa wọ́n yìí ṣe bàbá wọn yìí ṣe ìyá wa o àmọ́ ká máa gbé wọn sí ipò bàbá wa àti ìyá wa nítorí lè ṣe fún bàbá rẹ tó bá dé òun náà ni kò ṣe fún bàbá ìyàwó ẹ̀ nítorí ṣe fún ìyá ẹ tó bá dé òun náà ni kò ṣe fún ìyá ìyàwó ẹ ọlọ́run dá àwọn bọ́dà kan mọ́ṣá àlá báṣe láwọn bọ́dà kàtàpọ̀ ní láwùjọ sí àwọn bọ́dà dáadáa wà tó dẹ́gbẹ́ bọ́dà sọ báyìí yóò dá sọ fún ìyá ìyàwó ẹ àti ìyá ẹ aṣọ kan náà ní ọ̀dà fún àwọn méjì bàbá ìyàwó àti bàbá ọkọ ẹ aṣọ kan náà ní ọ̀dà fún ìjọ wọ ọkọ àti ara wọn wọn wọ inú ọmọ máa dùn wọ́n nílẹ̀ yìí náà wọ́n máa ṣàpọ́nlé àwọn àna rẹ̀ nítorí pé gbogbo kọ́ọ̀lì lọ́wọ́ lára ìyàwó rẹ̀ pátá kéwú lọ́mọ ní koran lọ́wọ́ ní ìwé lọ́kà ní gbogbo wisdom tó gbé wá ọ̀tá wàlẹ̀ rẹ̀ lómi fún gbogbo politics lọ́wọ́ lára rẹ̀ pátápátá bàbá àtijọ́ ẹ̀ ló ṣe wàhálẹ̀ owó àtàwọn ọmọ rẹ̀ lẹ́sìn kínní ilẹ̀ ń jẹ́ ọ̀wá dọ́dọ̀ ẹni tó ṣe gbogbo adóòlùsẹ́yẹ àfihàn bàbá ọ̀yìn sọ́ọ̀ fóònù wọn pè é àwọn software ṣe ní láptọ̀pù rẹ rẹpẹtẹ oyè jama mùsùlùmí ó ní mọ́nà díndín náà jojúmọ́ pé ah mo dúpẹ́ ẹgbàá tó sanwó tán ó tún pè pé àmọ́ ah, ń gbádùn program jẹba àmì sínú kíní ẹ̀ lọ́dọ̀ wá pé ọmọ èèyàn tó jẹ́ pé ó lè jẹ́ ọ̀dọ́ ọlọ́run fi yé bu àwọn ọmọ tó bí ọmọ wà tó kú ọmọ wà tó jáde láyé tọ́lọ́mọba ni wọ́n lọ kọ́kọ́ lọ sọ́mọ pé owó pólítì ti bẹ̀rẹ̀ ara arábìnrin yẹn ní ọmọ fi tọ́jú ọmọ rẹ yóò lè wọṣẹ́ tí ọba lọ́kọ mi àbọ̀lọ́kọ mi kò tó jẹ mọ́ ọmọ rẹ yóò máa lọ lè fi pólítì yẹn wá oníjẹ mímu fáwọn ọmọ yẹn táwọn ọmọ yóò fi wá dàgbà tó máa ṣàdúrà fún nínú sàárè kò sí tó lè ṣe tó lè fi san ẹ̀sán fáná o wọ́n ní lẹ́yìn náà tìyàrá tó mú ọmọ lọ́dẹ̀ bẹ̀ wọ́n wò wọ́n àtìyàwó ẹlẹ́jọ́ lọ ẹjọ lọ àwọn àná fẹ́ràn kí kán ní ọkọ ọkọ ọmọ mi onímbọ̀ ọmọ fẹ́ràn rẹ̀ gan ẹlòmíì fẹ́ràn ju owó tó ń sẹ́yìn lọ inú rẹ̀ máa dùn torí pé òun náà mọ fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé táwọn ilé ọ̀kan náà táwọn tí wọ́n náà bá ń wá àwọn tèmi náà ṣe kí ni àwọn náà wá látara bẹ́ẹ̀ inú wọn máa dùn sí ọ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ jọ lọ náà ẹ bẹ́ẹ̀ bá ti lọ dẹ́ẹ́dẹ́ yọ yóò fọ létí tẹ́bá dé kí ló ṣe yọkọ̀ họ́ọ̀gì ọlọ́tún yóò họ́ọ̀gì olóṣì yóò kí ẹsẹ̀ lérí yóò kí ẹsẹ̀ lọ́wọ́ hey my love my darling jazakallahu khaira nítorí pé o ti ọpọ́nlé ọ̀sàkọ́nlé ẹ̀ ọgbọ́ ọ̀sàkọ́nlé ẹ̀ ọjọ́ fìlàfì wípé ah, àwọn fámìlì mi mọ̀ pé mo ṣe kí ni wọ́n lọ́kọ wọ́n ṣe ìyàwó ọ̀lọ́ wọ́n kó mọ́ òde bẹ́ẹ̀. wọ́n tún ní ẹnìkan ní lọ́wọ́ oníkanṣẹ́lẹ̀ pé èyí sọ̀rọ̀ àyàn lérí òun àní tó kéyẹn yóò dáko tún mi kéka wọ́n wọ̀ ná àlọ́ ọ̀rọ̀ ni kò dùn ìyàwó rẹ̀ nú wọ́n wá ní dáadáa ẹ̀ dùn kò ṣe dùn ọ̀ wà bá ṣe ni ṣe máa tọ́lọ̀ ní àbí obìsì púpọ̀ ọmọ pè ọmọ kọlù ọmọ kọlù wọn ọmọ béèrè àlàáfíà wọn ó lè máa pè lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ó lè jẹ́ ẹ̀kan lọ́sẹ̀ ó lè jẹ́ ẹ̀kan ó lè jẹ́ méjì lóṣù ó lè jẹ́ ẹ̀kan lóṣù ó wá kéré parí gẹ́gẹ́ bí àlàáda àti wàmí bí yorùbá bá náà rẹ̀ sọ̀rọ̀ láàrin oṣù kan èrò fún yẹn sírọ́ọ̀sì ọlọ́mọsà tó ní kọ̀ọ̀kan wá sí báà ti sọ̀rọ̀ yìí báyọ̀ láti inú ọdún àwẹ̀lẹ̀ lómi ti sọ̀rọ̀ wẹ̀ ìgbéyàdì fẹ́ẹ́ tó lóṣù fún àwọn arósùn kan fún àwọn arósùn tán yóò bá arósùn tán ebi ebi sẹ̀mọ́ lókun tẹ̀yẹ ọjẹ́ ìjọ fi sẹ̀mọ́ ránṣẹ́ òfi sẹ̀mọ́ ránṣẹ́ òfi ráìsì ránṣẹ́ òfi ìlúbọ́ ránṣẹ́ òfi míìkì ránṣẹ́ sẹ́ẹ̀tì rósùn nìkan ló fi ránṣẹ́ àwọn olùbìlà ìmọ̀hánàlá ọ̀rọ̀ pé sàrà sàrà dáa púpọ̀ lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi tẹ̀kídé mu mùsàádá ti máa díya wọlé àìníyà wọn ni ọmọ àfin kan ránṣẹ́ tí fàdé bá ṣe bí fàdé bá ṣe ma ẹ bá ń gbé ráìsì lọ fún dádì ẹ bá ń gbé ẹwà yìí lọ fún dádì kọ́dà àwọn míì wọ́n máa fi ṣéètì oúnjẹ ju káàṣì lọ àwọn míì ní bóyá náà tí jìn oyè o fi kan ránṣẹ́ owó ẹ̀ ni wọ́n wá fi ṣéètì ju kó fi oúnjẹ ránṣẹ́ lọ bóyá ìjọba fi ránṣẹ́ yẹn gan-an ọ̀pọ̀ lọ́dọ̀ wọn owó tí wọ́n fi yanjú ẹ̀ tó ṣe kíní ni ò sí ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ìyàwó rẹ pé bóun ní sísí dájú ń sin bóun ní sísí mami kí ni wọ́n ń jẹ báwọn oníṣẹ́ wọn wọ́n ti kúrò níbi iṣẹ́ báwọn oníṣẹ́ mọ́lẹ̀ yìí ó ṣe òkè sálárì ló kéré tó máa fi wojú rere ọlọ́run látara pé òfin tó ìyàwó rẹ nù gbogbo náà sọ látàrọ yìí abẹ́wà á ṣòro hún ná bẹ́ẹ̀ màrú abẹ́ náà lọ́wọ́ ẹ̀yọ́ màyá mi nílẹ̀ ẹ̀sìn wa wàláhì Juwairiya ọ̀kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn fámìlì Juwairiya nígbà tí wọ́n já kú àwọn fámìlì wọn kan wọ́n ti bọ́ sọ́wọ́ àwọn kan náà àwọn sàhábà àmọ́ ànábì ò tí ì fẹ́ Juwairiya nígbà yẹn tọ́jẹ́ pé wọ́n ti dà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n mú lẹ́rú nígbà wọn wá gbọ́ pé ànábì fẹ́ jùwèríyà ipe ànábì fẹ́ jùwèríyà àwọn tó wọ́n mú lẹ́rìí wa ń sọ fún àwọn sàábà yìí pé à jùwèríyà sísá wa ni jùwèríyà àbúrò bọ́mí mi ni jùwèríyà ẹ̀gbọ́n dájú mi ni wọ́n ní gbogbo àwọn sàábà yẹn wọ́n sì ń tú wọn lẹ̀ wọ́n sì ń wọn lẹ̀ wọ́n sì ń wọn lẹ̀ nítorí ẹ ẹ jùwèríyà tá ànábì ṣe kí ni tá ànábì fẹ́. àwọn tí wọ́n mú lẹ́rù yẹn àwọn làánà nábì káànà nábì wàá wà lóko ẹrú ọlọ́run níjà mọ́rú ẹ̀ ló máa ń tún wọn lẹ̀ láì gba kọ́bọ̀ kí là ń gbọ́ yín lọ́dọ̀ àwọn sálàfù yìí jàmọ́ wọ́n sàpọ́nlé àná ànábì àwọn sálàfù máa ń sàpọ́nlé àná aywa sálàfì wa aywa sunni aina salafiyatuka wa aina sunniyatuka man sabaqaka fi hadha gbogbo àgbèrè àti ìmọ̀tọ́ àwọn àna ìta lọ́sàájú rẹ̀ lérí ẹ̀ àwọn ohun sálàfù rẹ̀ mẹ́ yóò máa báyàwó ní èdè àìyedè bàbá ó sì pé yóò sì máa wo fóònù báyìí tí bàbá ìyàwó rẹ̀ ń pè kò sì ní gbé mọ́ àbí kò sì gbé ẹ kọjá gbé mọ́ àbí kò sì gbé kọ́ sọ̀rọ̀ burúkú sí wọn àwọn wà òfin ha ah, ah nígbà tí ó sì wá bí wọn lẹ́lẹ́sìn ni ìṣe rí ẹ̀sìn tábà máa gbà ẹjẹ́ a máa gbà pẹ̀lú òfin ẹni o láàfin ní bójú ẹ̀sìn jẹ́ o àti lè bójú ẹ̀sìn jẹ́ ojú ara wa láti kí ni ìlàbàjẹ́ torí tó bá ti tẹ́lẹ̀ àná oyé ìwọ lọ tẹ́ ìsìlámù ọ̀tẹ́ ọkànlẹ́wà kó bá wọn míì náà pé wọ́n ní àwọn ara wọn náà ní ṣe kí ni ńlọ yẹn kò sáájú alùsúnà kan tí máa ń fojú yẹpẹrẹ àná rẹ̀ àfẹ́ni súnà bá ti a máa ń gbé wọn sípò bàbá wa àti ìyá wa ni ya nínú ẹ̀sìn wa ìhánà tó lè wọ́n ní nínú àwọn ẹ̀kọ́ tá a lọ àwọn a kọ òun náà ni pé ìmọ̀ dáadáa sáwọn àna wa wọ́n ní dáàdì rẹ̀ ó ti kó lẹ́nu iṣẹ́ àbí ní kan gba fifty thousand yìí wọ́n náà lọ lè fún bàbá si eléyìí tó yàtọ̀ sí ìdí sọ́bọ̀ ìwọ ló ṣe àmọ́ gbé gbọ́dọ̀ ọmọ wọn ọmọ yẹn ó nìyà pọ́nlé lọ́dọ̀ wọn pé ah ọlọ́run jíwọ náà jẹun ọmọ ah Fatima ó fún mi lélẹ́yìí tán ah ọlọ́run jẹun ọmọ àárín wa sọ́kọ́ lórí ṣe kò ní dàrú sórí kákò ń lọ bá dá ṣiṣẹ́ yẹn gan fún rẹ̀ àná yẹn gbà pé ìwọ ló fi lọ́kàn balẹ̀ tó fi ríṣẹ́ yẹn ṣe tó bá fi lọ́kàn balẹ̀ kò ní ṣe kí ni kò ní rí ṣe wo ipò rẹ lọ́dọ̀ àná kápé ó tún wá sọ pé à ó tí mo sì fún yín o dádì Ibrahim ló ní kí n ṣe kí ni kí n fún yín wo bí kò rí ó wájú àná rẹ̀ torí pé okùn ẹbí ìyàwó rẹ àti àwọn bàbá àti ìyá rẹ kò gbọ́dọ̀ já o bébí bá ń pa bàbá ẹ̀ arábìnrin yẹ yóò wọ owó tí ó fi fún lóúnjẹ ọ̀ràn àyàn ni ó wábìlì wá lè dẹ́yìn ní ẹ̀sà àná ẹ̀sà lónàkà mádà yóò fi kún ẹ̀sà lónàkà mádà yóò fi kún nígbà wọn béèrè lọ́wọ́ anábìrin lábá lówó kí làwọn fowó ṣe lójú ayé wa lábá ṣe lówó kúlí máa fa fún hmm? ẹ eh, mẹlẹ́káyérí ọlọ́wọ́n bá ní owó dáadáa tẹ́lẹ̀ náà sẹ́rì yọ̀nà ọlọ́run fọ́lì wà nídẹ̀ yìí ee fọ́lì akọ̀rọ̀ bíi kí lọ́dọ̀ kọ́ dákọ́ mẹ́wọ́n àwọn òbí wa òbí rẹ̀ làkọ́kọ́ ẹni tó lè náwó fún tó wò lè fi ní tán lẹ́yìn òbí rẹ̀ ló tó ká àfa rẹ̀ òbí ṣáájú àfa tóbi ọba bí ọ kí làbá ọ ṣe kí ni kí làbá ọ kọ́ wọ́n fi lè wá dìde ní ìsáná lọ́wọ́ ànukùrá wọ́n lè wá dìde ọ máa ṣe dáadáa sáwọn afá rẹ̀ náà àti gbogbo àwọn tó fẹ́ jẹ́ bí àtàwọn mùsùlùmí lápapọ̀ sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jọkọ à ń jákun ẹbí à ń bá ìyàwó wa jákun ẹbí ni kí n sọ à ń bá ìyàwó wa jákun ẹbí sọ fún dáàbì kò lówó kò ṣiṣẹ́ sọ̀rọ̀ nìyẹn nínú ẹni tí ó fara ma kó mìíràn má ṣiṣẹ́ kó wà nílé kó máa tọ́jú ilé kó ma, tọ́jú ọkọ kó máa tọ́jú ọmọ kó máa tọ́jú property iná ni mo wà obìnrin kó wà nílé ọlọ́dàjú ọmọ lóhùn ṣiṣẹ́ nìkan lẹ́yìn kó fún àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ làlórí ní nfa tóbìnrin fi máa ní ìṣiṣẹ́ pé a fẹ́ gbẹ̀bí àfẹ́kọ́kùnrin ọmọ gbẹ̀bí àbí ẹ̀hìn ẹni kó lè ṣe kó lè kọ́ bá ṣe gba ẹ̀bí ọkọ̀ ẹ̀kú torí kọ̀ọ̀yẹ́ tó fún lóúnjẹ mọ́ ó lè ṣiṣẹ́ àwọn fámìlì oníyà sí kálukú rántí ẹni bí ìbá jẹ́bẹ̀ẹ́ ni àwọn ẹgbẹ́ àbúrò ẹni ọ̀bá kan tí wọ́n máa tọ́jú ẹ̀ àmọ́ kò sí ẹ̀ láwùjọ wa ń bí yọ́wọ́ àwọn lè ṣiṣẹ́ túláàsì ní mọ́bìnrin lè ṣiṣẹ́ ọkọ̀ lọ́lọ́ọ̀ ní kọ́ máa tọ́jú ìyàwó wàhálẹ̀ ni mọ̀lúdì làwọn oríṣi kò hún náà wàgísí wàtò hún náà bílí màrú ọlọ́run lẹ́yìn ọkọ̀ lẹ́mọ̀ fún ọdún ìsìnkú tí wọ́n máa ná èyí lẹ́sìn máa fún wọn ní aṣọ tí wọ́n máa ṣe kí ni wọ́n máa wọ àyà kúrá tó kílé àní ọ̀dà àní bàbá ìyàwó rẹ̀ ṣẹ́ ó ti ní stroke ìyá ìyàwó rẹ̀ ó ti darúgbó wọ́n lọ́ máa wá bá ọ máa ran ìyàwó rẹ lọ́wọ́ bí ó sì máa sokùn ẹbí adáta àti sokùn ẹbí ká máa lọ lè kí wọn ká fún wọn lóògùn ká máa lè bẹ̀ wọn wó ara ẹni ká fún wọn ní owó tí wọ́n bá níbi owó látara bẹ́ẹ̀ ọ máa ran ìyàwó rẹ lọ́wọ́ pé ah dádì rẹ ọyá fi iye báyìí ránṣẹ́ sí nínú owó tí wọn náà ní àbí ìgbà ọyá kún owó tó ní fi ránṣẹ́ sí bàbá rẹ àti ìyá rẹ kì í ṣe pé ọ sọ fún àna rẹ pé ṣé bẹ́ẹ̀ máa pé òṣìṣẹ́ òun náà fi ilé àbọ̀ náà pé ìsáàdì dáadáa ni kí wọ́n náwó fún àwọn àna rẹ̀ kìí ṣe pé tọ́ọ̀ bá na ọ̀wà lè lè wọ ọ̀nà kan nínú àwọn tọ́lọ̀ ń àmọ́ dáadáa tọ́ pọ̀ ní ní ọ̀bọ̀ fún ọ róhùn òun òun jẹ́ ọmọ títí wọn ni kọ́ mọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kọ́dà rẹ̀ sọ́rọ́ àwọn ni wọ́n bí òun ẹlẹ́hàá wà nílé ó sì dákẹ́ sínú ilé ìyá rẹ̀ sì pariwo pariwo ebi ń pa mí ebi ń pa mí ó sì padà kú ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ o àbí ọba kú ni kó kú ọ̀hún náà ti mọ̀ pé ẹlẹ́yà yìí ṣiṣẹ́ ìyẹn <laughs> ẹlẹ́yà yìí ṣiṣẹ́ bẹ́ẹ̀ kọ̀ dáa kẹ́lẹ́yà ọmọ ṣiṣẹ́ bí náà mo sọ̀rọ̀ ẹ̀kọ́ dáa torí kí ẹlẹ́yà lọ́kọ tí ó ṣe kí ni tí ó tọ́jú ẹ̀ bàdá gómìnà ọmọdé alamba àníṣe àní bàbá rẹ̀ àtìyá rẹ̀ wọ́n ń dààmú òun nìkan wọ́n bí àbí òun àtàwọn ọkùnrin tí wọ́n bí báyà wọn yóò gbọ́ ìyá sí i àbáwọn kálukú ń ṣe òun nìkan ní oṣù kínní ní òní ṣe tí bàbá ti pariwo pé ṣé ẹdẹkùn ṣe bó ṣe bó ṣe wá máa ṣe fún mi nìyí. Ibrahim ọmọ yìí mọ́tọ́ ọmọ yìí ìdí ìṣẹ̀lẹ̀ láwùjọ ti sọ fún yẹn reality yẹn o tí wọ́n máa sọ fáwọn àbúrò rẹ̀ pé so ríru ọkọ tí ẹ̀gbọ́n yẹn mú wálé èyí ọ̀lẹ tí tọ́ lóhùn ṣẹ̀sìn yẹn ẹ má mú wálé o tí bá gbọ́ alùsù alùsù náà làdá sì máa ń gbádùn jù àmọ́ tó ní pé òun kàn gba súnà ni kò sí kí ni kò gbòfin súnà lójú oyíwọ́ ó lè tẹ̀lé bọ́sẹ́ wọ́n ní iṣẹ́ tó ń ṣe kí lọ́fẹ́ fi ṣe ó ní àà ah, mo fẹ́ fi ran ìyàwó mi lọ́wọ́ kó lè fi sókun ẹbí rẹ̀ kọ́lọ̀mọ́sà wọlá àná kọ́lọ̀mọ́sà ṣàtúnṣe wájú báyìí lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkùnrin bí oníwálẹ̀ dínà yankò ọlọ́run ní wálẹ̀ dínà yankò dúnà àhàdá lọ́ọ̀hìn ní báàdì ní sáàpẹ̀ ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n máa ń jákùn tí wọ́n máa ń jákùn àdéhùn wọ́n máa ń yí àdéhùn tá a jọ ṣe lẹ́yìn ìgbà tí a ti fi múlẹ̀ wọ̀yákọ́ta òun náà amọ́ra aláwọ̀ ọlọ́run bá ní kò ní dáa fún gbogbo wọn ọlọ́run ní làánà ọlọ́run máa bá wọn gbogbo àwọn tó máa ń jagun ẹbí lẹ́yìn náà kọ́ wọ́láhùn sóòdáàr sóòdáàr ilé ibú kan bẹ tí mo ti kọ́ kalẹ̀ gbogbo ọ̀ràn ìyá lọ́wọ́ bẹ àwọn tó ń jákun ẹbí ibẹ̀ ni wọ́n wà á wà ìbẹ̀lẹ̀ ni ọlọ́run dà wọ́n sí lọ́wọ́ dígbàlẹ̀ kìí àmọ́ ọlọ́mọdé ìyàwó rẹ̀ wà nù wọn mọ́jọ jákun ẹbí o olóhùn ní bábà báwọn sọ̀rọ̀ mọ́ mọ́ bá sọ̀rọ̀ bàbá rẹ̀ ni gbogbo tó kó ṣe fún ọ ni ọ dà yín lẹ̀ nígbà tí ìyá yín bíbí yín kò tọ́jú yín ìwọ máa tọ́jú ẹ̀ bàbá rẹ̀ sáà ni ìyá òun wàhálà òun pọ̀ mọ̀ pé wàhálà ìyá rẹ̀ pọ̀ mọ́ àgbàlagbà tí wọ́n ti dàgbàlagbà wọ́n máa ń di ọmọ èké ni ọyá lọ́lẹ̀ bá wọn lọ́lẹ̀ bá wọn ọyá gbàgbàgbà gbowó kọ́ ló jẹ́ fún wọn kọ́ lọ́bẹ̀ fún wọn ah, ọmọ àdìjánà ni ọ ọ̀ràn lọ́wọ́ bí ó ṣe sokùn wọn ẹbí pọ̀ tí ò sí ní tọ́sí làánà ọlọ́run lẹ́yìn náà tí ò ní bọ́ sí sówú dáàrú ilé ìyọnu ọlọ́run ní ilé ìyọnu kan bẹ àwọn tó ń dákun ẹbí ni wọ́n wọ̀ bẹ̀. so ẹni wọn bá tún mọ wíyì náà tí àbá tún sọ̀kan mí mọ́ ọ̀dà pé ó yẹ kó ti tó àwọn ọkùnrin ọ̀yìn ẹsẹ̀ rí wà sí pọ̀ kọ́lọ̀jà gbọ́ ni kọ́lọ̀jà gbọ́ yẹn gangan làdúrà torí àwọn ní selection yìí sì mú sáwọn mú àwọn tíra ní library ní ìdí tíra kan tó ṣe wá pé ìta fẹ́ máa discourse tí wọ́n jẹ́ pé wọ́n ṣe tíra yẹn ní ní topic ẹ̀dá ẹ̀jẹ̀ àwọn wá sàkáàkì àwọn sàkáàkì nítorí pé dáadáa náà gbogbo àti mọ̀ pé dáadáa dá sí gbogbo èèyàn nígbà tá a ṣe dáadáa fún mọ́là fọ́jú tó ní ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ òní pa yín tó ti fún lówó bóde bí ó ṣe máa pàdé ẹ ọ yẹ kí gbogbo àdó ti gbọ́ yẹyẹ kò ní ìkásẹ̀ máa discuss ẹ̀ mọ́ àmọ́ náà pé ọ̀pọ̀lọpọ̀ wa láì mọ́re ni wá ìgbà afẹ́fẹ́ yàwó nìkan ni ojú wa máa ń ṣe mìmìmìmì nígbà bá ti rí táwọn fẹ́ tán àníkà wọn sí mọ́ kódà o kódà o àlàáda muhakama ẹja lè mú yẹn náà lọ́wọ́ gbogbo ìlú tó bá ti mú àṣà kan tí wọ́n mójútó àṣà yẹn tọ́jú pé àṣà yẹn máa ń sọ yẹn dẹ́nu yẹn tí o bá ṣe níṣẹ́ máa ń kọ́ yẹn lé tí yẹn bá ń ṣe àwa wo àṣà yẹn a rí pé kùránù ṣe kí ni kọ́tàkó muhakama àmú mẹ́sìn wa ni o ọ̀pọ̀lọpọ̀ wa ẹ má jà neglect àwọn àna wa ká mọ̀ wò pé ẹ bùkátà kọ́ lọ́rùn mi ọ̀fùtọ̀rọ̀ ibi nǹkan tó máa ń gbẹ́rù wọn ní mo ní ọmọ ìyá wọn náà ń bímọ láre òun bímọ ń tọ́jú ẹ lọ́sàn-án ń tọ́jú ẹ lóru ọ̀n gbádùn láre fa tọ́wọ́ sí wàhálà àwọn wà díẹ̀ díẹ̀ gbógun díẹ̀ káàsó ọmọ sàmójútó ọmọ sàmójúkó fún ó ní jẹ́ kó àfẹ́kì àwọn àna bí ìyàwó bá ń ṣe tí ọ̀dà ẹlòmíì lásìkò tí ìyàwó bá ń dunnú ni ọmọ ti dáadáa sáwọn àwọn àna ẹ̀ lásìkò tí ìyàwó náà bá tún kọṣẹ́ nínú ilé òun náà sọ́ọ̀fù ní ṣe kí ni ní ti ń ṣe fún wọn. Sórí ní kàbẹ̀rẹ̀ láti ọlọ́. Sórí tó bá ti jẹ́ ẹgbẹ́ ti dáadáa sí àná. Àwọn tí ó fi ọmọ sí ẹ náà sí ẹ̀dá dáadáa. Ẹni fún àṣírí ìrọ̀rùn. Ilé kan bẹ nínú àṣà ọlọ́run ọba ọlọ́run ọba aláàtúkọ́ mẹ́lẹ́ ìgbàlẹ̀ ayé. Ó bá tó ń gbìyànjú

bọ́lọ̀ sára wọn tó lù àbúrò bá tàn dára lórí tọ́pọ̀ wa ti fi há ẹ̀sùn lè dá ẹ̀bẹ̀ dáta ìrọ̀ nàbí màá wù àmì ìgbìmọ̀ ẹ̀mọ́ ẹ̀mọ́ wò dáadáa kọ́wá ìgbà wọn kí lẹ́sẹ̀ ẹlẹ́yìn ìgbìyànjú wò á eléyìí ò tẹ́lẹ̀ sàn àlẹ́ ìgbìmọ̀ ẹ̀mọ́ tó bẹ́ẹ̀ nípa ìwà òbí ọ̀nà ìdílé wa ọ̀tá jẹ́ ọmọ ẹ̀dá mọ̀tò ìfọlọ́wọ́ wa ẹ̀jẹ̀ àtúnṣe ìjọba wa láti fi ìdílé sọ̀rọ̀ lọ́rọ̀

ọlọ́ọ̀bà yóò fi kú ìṣẹ̀lẹ̀ ló fi kú ìṣẹ̀lẹ̀ ní bàbá gbogbo wọn ní òun gbọ́ ọ̀gá òun hàn lé bàbá wọn dáàbì rẹ̀ tó pè tó bá mi kí àbá o ọ̀sẹ̀ fún lápẹ̀lá ìdìbò ẹni mo gbúrò ní ti mo bá lọ́dún láàárọ̀ ẹni mo gbúrò bá náà ìyáàdà tó pè àpapẹ́ àbáwọ̀ ọjọ́ ìbí tí táwọn tó léṣe ó tí o sì ṣe tí ọ̀la látara bẹ́ẹ̀ wọ́n ti yípa rẹ̀ ọ̀tọ̀mọ́tíkálẹ̀ ọlọ́run ti padà dáadáa wọn yí ìlànà tí ṣe mọ́jọ́ àpàlẹ̀. àǹfààní tí àmàlẹ òun náà nílé sábà ti da pẹ̀lú àwọn àmà wa alákọ̀ọ́kọ́ dáadáa lọ́dà wa pọ̀ dáadáa yóò fi ṣe mí. nígbà tí ọlọ́run rán àwọn mọ́lì ìyàwó ọlọ́run rán wọn láti ran ọkọ lọ́wọ́. ẹ̀yọ́ màá yá. tí àṣepọ̀ ní ọ̀rọ̀ ọlọ́run máa ń lo fámìlì ọkọ kó bẹ̀rẹ̀ àwọn fámìlì ìyàwó lọ́wọ́ lásìkò yẹn bá ti gbé gbádà yóò gbé kíni yóò gbé ẹlẹ́ẹ̀kẹ́ ìjọ náà ni pé gbogbo àti àwọ̀ bá dé ọ̀rẹ́ ní pèrè mami ìlọrin sọ̀rọ̀ dábì ìlọrin bá sọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n pè fún tọ́ba tó dé lọ́kọ́ bá gbé ń dìbò tó dáadáa tó ń ṣe lójú bàbá ó kára má sí kí ó ayájọ́kúrò ní kọ́bọ́nù nílé fatima zainab kọ́lọ́kọ́lẹ́ tọ́bà fẹ́ rí sínú wọ́n tọ́kùnrin ọgbọ̀rọ̀ sẹ́kìdì ọgbọ̀rọ̀ ọgbọ̀rọ̀ tó bá jùmọ́ torí dáadáa torí ipò dáadáa tó rí lọ́dọ̀ gíní lọ́dọ̀ àdá rẹ̀ yọ́rọ̀ lọ́wọ́ nígbàtí àwọ̀ bá ti gíní àwọ̀ bá ti gíní máa ń bẹ̀rẹ̀ nígbàtí wọ̀n láì sí ọkọ̀ máa káàkiri ẹlẹ́mẹ̀ máa ń bẹ̀ẹ́ ẹni gọ́gbọ́n lọ́wọ́

táwọn òkèèrè bá ti rí ọwọ́ ẹ̀kọ́ wọn kò gbára sí wọn ìdíbà ń bá ká torí sẹ́bà ti gbàgbọ́ lówó ni wọ́n mọ̀ wá béèrè torí sẹ́bà béèrè náà ti owó sọ̀rọ̀ ẹni ló ń fún lówó èso lówó wá ìwọ lọ́wọ́ àwọn ọmọ ní gbọ́dọ̀ ìpàdé bá ti kí ni nípa rẹ̀ bá ká olùbá ìlọ ọlọ́wọ́ adam ẹ̀rọ ayá mi adáàbò náà ámú bá àti ìmọ̀ àdìgbẹ́ ìbá àdìgbà tó adúlé àwọn ẹ̀yà wa àwọn àbí wa àwọn tó ń tàbí wa àwọn àbáwọ̀ kiri láti máa lò pé gbogbo àwọn aṣáájú obìnrin pátápátá ẹ̀fọ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní àwọn agbẹ̀gbẹ̀ ẹ̀yìn láti ṣe wà fún fúnra wa ìwọ́n tó ti gbé kúrò nínú ilé náà ti mọ̀ tí wọ́n ń bí ọlọ́gbọ́n wọn ti mọ̀ ṣé ìbẹ̀yẹ̀kọ́ jésù mẹ́sì àbí wọ́n gbé ọgbọ́n òní ní ìlọrin wọ́n gbé ọwọ́ lé kòó owó lè ti dàdó lálọ́ bẹ́ẹ̀ Eh, wọ́n mú ọgbọ́ láti láti èkó wọ́n ti lọ ọgbọ́ lọ ọwọ́ wà láàrin àwọn ẹbí ọwọ́ ní ọkọ̀ rẹ̀ ni wọ́n wá pé wọ́n fẹ́ ẹbí tí kankan bá ń ṣe ọ̀tà ló pè bẹ́ẹ̀ obìnrin bọ́lá ní wàá ti pé ní ẹ̀sìn ìbájú pé káàkiri ó yẹ káwọn òbí lẹ́yìn náà ilé ọmọ rẹ ilé ọmọ rẹ ilé ọkọ rẹ ọyẹ ó lè bímọ ní èyí ní ọmọ ló ti bímọ èrè ọmọ náà ni obìnrin jẹ lọ́dọ̀ alẹ́ ibi tó ti èrè ọmọ àwọn tó wà ń bẹ̀rẹ̀ ọgbọ̀rọ̀ sí dáadáa sí wọn kọ́ lè jọ ọ̀rá ayẹ̀ tọ́jú ọmọ gómìnà ọmọ máa sọ wípé ọmọ padà sàkàtà ìlú ọkọ lè wá bẹ́ẹ̀ òun ọ̀fẹ́ bàbá ọkọ òun ọ̀fẹ́ ìyàwó ọkọ kájọ wá bá wọn fámìlì ọ̀dọ́ ìlú àṣàbẹ́ẹ̀ àtàwọn tí ó lẹ̀ sí àwọn tó bá tẹ̀ sí wọlé gẹ́gẹ́ ni kò lè sọ̀rọ̀ lẹ̀ àlẹ́sàtò ní àti ọzọ ní ìlú bọ́lá ní orílẹ̀ òkú tó wọ́n náà kọ́kọ́ kí á ìtumọ̀ ní pé inú rẹ̀ kàkọ́ gbogbo àmọ́ ọlọ́run sí kú ni wọ́n sọ ọlọ́run sí kó tó kú ètè ní wọ́n bà lẹ́lẹ́ pẹ̀lú àdéjẹ alẹ́bí ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó máa jẹ́ ìlànà fọ́kọ̀ rẹ̀ lọ́rún sí kó tó lè pé kú ní wàá bá alẹ́bí lè lẹ́kọ̀ọ́ rẹ̀ jẹ́nà yóò wà jẹ́nà tó ṣe lọ. alábìyí máa wá mú ọkọ̀ lọ sí ìyẹn òun náà ní ká mọ̀ sí dára sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti gbogbo àwọn fámìlì lẹ́yìn náà ẹ̀rọ máa yá wọ́n ní wọ́n á bá àtúfáàdà ní àtúfáàdà ìṣòro obìnrin kó gbàgbó náà ti fi fámìlì àwọn ẹni yẹn tó bá ti wá fọ́sùn àwọn fámìlì ní tó wá gbogbo àwọn kan tó kàn ṣe lọ́dọ̀ orí lọ́mọ oúnjẹ kò ní sẹ́kùn jẹ àwọn ìgbà wájú ọbẹ̀ náà lọ́wọ́ yẹn lábẹ́ máa mẹ́wọ́ pariwo tẹ̀mọ́ra torí tọba jí ọ̀fẹ́ ńlá méjèèjì yọ ọkọ̀ náà kọjá ní ìlú rí ó mú sẹ́lá àpàníọ̀ ọ̀nà ó tún sọ fún àpà pé wúwa ọmọ sí àpàní wọn ẹgbẹ́ tó tàọ́sà ó ti lọ́jẹ́ inú sọ tọ́lá yìí pẹ́yẹ ní bàbá ọkọ̀ ní kí ní sẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ ó dúró ẹ̀rọ ẹ̀rọ two thousand àbúrò mẹ́wàá tó ọ̀rọ̀ rẹ̀ tó sàkà lọ ní ọ̀rọ̀ rẹ̀ tó sàkà lọ ní ojú wẹ́lẹ́ ọkọ̀ tó gbọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan wà tó gbọ́ pé wọ́n ní wọ́n sọ lé kẹta tí wọ́n ní ojú ẹ̀rọ ńlá ní bàtúndé lọ tó ìbàtúndé lọ sí àwọn ojú àwọn ọ̀rẹ́ tó ọ̀rọ̀ bá ṣubú àti àkọ́kọ́ ọ̀nà tí àti àwọn àbá àti wọ́n fún obìnrin òun náà nílé wọ́n ti sọ́dún pẹ̀lú fámìlì ọkọ rẹ̀ kọ́lẹ̀ máa ṣe àbójúkò nílé àwọn aláìsí wọn nítorí pé àwọn fámìlì ọkọ rẹ̀ ìbáwọn jẹ ìbáwọn mú ọ̀nà tẹ́gbà jẹun wíyọ̀ láì fún wọn tó lè yàtọ̀ sí ìdí mbábọ̀ láti fámìlì wọn yóò wá àdáàbò ìgbàgbé túláàsì nítorí pé wọ́n fẹ́ rí ìyọnu ọkọ rẹ̀ òun náà ti fẹ́ sẹ̀lẹ̀ tó bá lù ìyàgbá tó kùn jọba àwọn alálejò ìṣẹ́ṣẹ́ ìjọba sì yá kí bàbá ọkọ̀ rẹ̀ bá ti ń bọ̀ jẹ́nu rẹ̀ ọmọ àdùn jẹ́nu rẹ̀ ọmọ akékeré jẹ́nu rẹ̀ ọmọ àdùn adébí máa ń ká náà yóò rẹ̀ dá ìwọ̀n yóò rẹ̀ náà pé adébí gbogbo ẹni tí ọba nígbàgbọ́ ní ọlọ́run tó nígbàgbọ́ ní àṣìṣe àmọ́ bọ̀ wọ́n lè lè fún nínú káyífà kọ́ máa sàkọ́lé àlejò ẹni àlejò ọkọ rẹ̀ látọ́wá pé àlejò tó jẹ́ ìyá tó bí ọkọ rẹ̀ àwọn ni wọ́n bí àwọn ni wọ́n gbọ́ àwọn ni wọ́n tọ́jú ẹ̀ àwọn ni wọ́n náwó lè lé títí títí tó fi jáde owó wọn ló fi ka primary school secondary school high school gbogbo bọ́ọ̀lù tó ṣe àwọn náà lọ àwọn náà ti yàwó fún ọwọ́ bẹ̀rẹ̀ sí iṣẹ́ olówó lọ́wọ́ ìwọ wá sọ pé ìwọ fẹ́ fa ọmọ yẹn kó níwájú wọn ìwọ náà ló ṣẹlẹ̀ lọ́ba ìwọ náà dáná ìfowópamọ́ tó láwọn bàbá àti jáde ọgbọ́n àgbà sẹ́ẹ̀dì ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ sábà wọn máa ṣe àwọn àwọn àwọn lẹ́yìn kẹ́lẹ́ àdúgbò sẹ́ẹ̀dì lílọ bíbọ̀ lílọ bíbọ̀ lílọ bíbọ̀ táyà kí ni máa ń tẹ̀lé jọba yóò padà lá wọ́n lọ gbó àbí ẹgbẹ́ mi sẹ́ẹ̀dì lílọ bíbọ̀ lílọ bíbọ̀ ẹ̀ ṣe bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n wọn ò nílé rí tó bá tẹ̀lé ìyàwó yóò kú gbogbo ìtọ́ka wàhálà yẹn òun náà ní iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi tọ́jú iṣẹ́ ló fi kàwé olùkọ́ṣẹ́ ló ìyá yẹn ń bọ̀ ìyàwó rẹ̀

síyàwó rẹ̀ náà mú ó ti jẹ́ pé bíyàwó rẹ̀ bá ti fi dáadáa sáwọn òbí rẹ̀ ó fẹ́ kó bá ọdí yóò kó bá rẹ̀ náà o àmọ́wọ̀n náà kó bá yóò sì wá sọ nígbà tààrà yìí onígbà ẹni tí ọ̀rẹ́ tí màmá wá tí màmá bá ti dé ìtọ́ bá ti rí ní òṣèlú yóò dẹ̀ ṣe tó bá ti wù ṣẹ̀ṣẹ̀ ní wọ́n ló lúlà àkọ́kọ́ ọdún kájọ́ bàbá mi àti ìyá mi láwọn wá sí àwọn wá ìyàwó ojú rẹ̀ tí wọ́n ti rí wọ́n ti rí pé kọ̀ọ̀fẹ́ káwọn ti gẹ́ni àwọn wá ìyàwó kan sọ pé ẹ̀kọ́kàn ní kí ìyà kí náà ni ọ̀dọ̀ ọ̀rẹ́ ìlú tí ó wà ní ànàkájà ni mo ní mo fẹ́ yọ sí mo ti rí ti pẹ́ wọ́n wá ní kò ní dájú wá sí èkó fi máa lọ́dọ̀ yìí náà ọ̀dọ̀ yìí ló sì wá ìyá padà wá lọ sí ọ̀rẹ́ rẹ̀

adékọ́tọ̀ rẹ̀ ni bàbá àdàbí yá àdékọ́tọ̀ dàgbà rẹ̀ kọ̀ǹdíṣà ni máa ń mú wa sọ pé àwọn awò yìí sábà fi dàgbà rẹ̀ fún ogún wá sílé ẹni àwọn ìyàwó rẹ̀ ti ń gbé wàhálà ọ̀pọ̀ sọ fóun náà pé tó bá darúgbó nínú tí wọ́n mú sọ́dọ̀ àti kí wọ́n fi sílẹ̀ nínú ilé bọ́mọ adára èwo ni ó wù lẹ̀ àbòsí yìí ah, yóò sọ fún wa pé àwọn ọmọ ní tọ́jú ẹni lọ́jọ́ alẹ́ o ọ̀dọ́ wọn lọ́wọ́ ní

àti bàbá mi kò sí búrẹ́dì tó kó láyé nínú ìṣẹ̀lẹ̀ ọ̀pá ìyàwó orílẹ̀ ìgbà rẹ̀ ọ̀gbọ̀rọ̀ ìbílẹ̀ bàbá rẹ̀ ọ̀gbọ̀rọ̀ ìbílẹ̀ bàbá wọn náà lẹ́yìn náà ìyàwó rẹ̀ ọ̀gbọ̀rọ̀ ìbílẹ̀ ọ̀gbọ̀rọ̀ ìbílẹ̀ ìyàwó rẹ̀ níwọ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ náà ni lọ́sàrà bẹ́ẹ̀ wọ́n máa gbọ́dọ̀ wá gbàdá wà dìgbà gbàdá lọ́wọ́ àti kòrá wọn ni ọlọ́run ní báwọn méjì bá dàgbà sí ọlọ́dọ̀ ìbáṣìjọ́ kan náà ló kù lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ padà tàbí lámọ́bá ó ọlọ́run wá ní ẹ̀wọ̀gbọ́lọ̀ sọ̀rọ̀ kan tí ìbáwọ̀ á máa wo lè báyìí tó náà máa san lójú ẹ̀ ọlọ́run ọgbọ́lọ̀ sọ̀rọ̀ kan àbí bọ́lítọ̀ tí wọ́n kàn kò sí kó méjì bọ́ èmi náà ni ó kò sí ojú ọlọ́run ọgbọ́lọ̀ sọ bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ náà gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo ẹni tó bèèrè bá ti dàgbà tọ́lọ̀ bá ní kí ẹlẹ́ni mójútó ẹrí ẹni tó ọmọ mójútó wọn nílò òkè àbí ni wọ́n bá wà ẹ máa lọlẹ̀ wò wọ́n wà sí ìyàwó rẹ̀ àtẹ́wọ́ wá dọ́dọ̀ wọn ìyàwó rẹ̀ yọ̀rọ̀ àná lọ́wọ́ yọ̀ gba yàrá lọ gbogbo kata mi ń wọ́ sẹ̀ yọ̀bà wọn ti jẹ yọ̀bà wọn ti náà kó náà fún ẹni bá ti yẹ̀yà arúgbó òun náà jẹ ìyà ẹ̀sán ní ọlọ́run ikú kèé gbàgbé ọlọ́run kèé sùn kèé kú kèé sùn kiri kèé sì gbàgbé níbi bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwọn obìnrin wa àwọn àna àwọn bàbá ọkọ ìyá ọkọ fámìlì ọkọ àgbẹ̀ ọmọ ti dáadáa fún wọn lẹ́yìn náà obìnrin dáadáa yóò dúró lẹ́bìn pé rọrùn ẹgbẹ̀ ọ̀bádá ní ìyàwó ọ̀nà bàbá mi jà ọ̀ bàbá yìí ìyá nínú ọlọ́run jẹ́ torí gbogbo ẹ̀rẹ́ látàwọ̀ obìnrin dáadáa ni ẹ nígbà tí ọlọ́run wa lápá ọdún sàdáwò fún ọkọ̀ ìyàwó ẹ̀ pẹ̀lú pé bàbá ìyá inú fámílà olùsàmọ́ máa gbé pẹ̀lú wọn wọn ní ìgbà ní tẹ́lá àwọn tí wọ́n gbé fámílà olùyẹ wọ́n ní bẹ̀rẹ̀ bá dà sí ìjà wa lọ́wọ́ wọ́n rí bẹ́ẹ̀ bá dàbí ìjàwá lọ ìwọ náà bá mọ̀ ọ́n balẹ̀ ìyàwó rẹ̀ náà bá mọ̀ ọ́n fọwọ́ ẹ̀yìn méjèèjì ẹ̀yìn mọ̀ ọ́n màlá ẹ̀yìn rí bẹ́ẹ̀ bá dàbí lójú wọn mọ̀ balẹ̀ fún ilé bá òbí lẹ̀kùn àdìjẹ́ náà méjì ni wọn ọ̀kan náà wọn ilé ọyá àbọ̀ ọ̀pọ̀ àmọ̀ olóṣùnkún ẹ̀wọ́n ni àfá àlọ́wọ́ sunkún ní iṣẹ́ tó báyìí tí wọ́n bá tó wọ́n sunkún tó báyìí ó ní lẹ́kọ̀ọ́ àlìjẹ́nà méjì lọ́wọ́ o tó máa bá aláìsí fún ohun tó ń fi ìdíjà àlìjẹ́nà lójoojúmọ́ lòun sì máa ń gbìyànjú fún òdíjà àlìjẹ́nà lójú ọ̀nà àlẹ́kùn náà ó gbélé kan bá bó wọ́n bá kẹ́ ẹ̀rọ ọ̀gbọ̀n wọ́n ti tilẹ̀ fún ẹ̀yọ̀ kọ́bá yìí òṣìṣẹ́ ìgbà tó ń bẹ̀rẹ̀ sí ní ṣe ayé ìgbà kan wọn. ṣé òun ò látọ̀ ẹ̀wọ̀n olè wọ́n lè pológun wọn ẹyọ kan tó kù ni wọ́n sílẹ̀ báyìí ó lè tẹ́kọ̀ọ́ àwọn ẹgbẹ́ lára lọ. àwa inú wa máa ń lò níta wọn fẹ́ kó kò lọ́dọ̀ àwọn òbí wa àbí tábà fẹ́ kó kò ìyàwó kan ní ah bọ́bọ́ lọ́wọ́ ìyá ọkọ náà mọ sọ pé ah sẹ́ni wàhálà dáni ṣe tó jẹ́ nígbà tí ọ̀pọ̀ nílé kí ni ọmọ pàtàkì nílé àwọn anigẹ́ wọn kò kú òtòrí wọn kà ń pèrè gbogbo lọ́dọọdọ àwọn òbí náà àwọn náà sọ̀rọ̀ kẹ́kọ́ ní kẹ́kọ́ lọ sí ilé abisẹ́gbẹ́ lọ́dún ìgbà àwọn náà sọ̀rọ̀ kẹ́ láti yọrí kẹ́ ní ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ ayé yìí àbọ̀rọ̀ ẹ̀sìn yìí àbẹ̀sáàbù làbúrọ̀ ọ̀yọ́mọ̀ wà wọ́n ni wọ́n lé ẹgbọ̀n ọ̀dọ̀ fún wọn tọ́nà ọdún wọn ẹnà sanwó ẹ̀. nínú orí adá àtẹ́lẹ́sì náà ṣe láti wà nígbà àwọn ọmọ ìyá aná rẹ̀ àyàwó rẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọwá sọ fún ìyàwó tí pé owó ọ̀bá ní kọ́ máa lọ́dọ̀ ìyá nǹkan máa lè tọ́jú pé àmọ́ wọ́n fi ìyàwó mi lẹ́yìn ìwọ náà padà dé láti wọ́n wá gba ní kí ṣíìtì wọn ọyẹ ṣíìtì kejì ṣíìtì tí wọ́n ní ṣíìtì ẹlẹ́kejì wọ́n gba lẹ́yìn ọwọ́ akọ́wọ́ ní ẹ̀sẹ̀ ọwọ́ akọ́wọ́ àkàtì wọn ìyàwó arákùnrin yóò máa lọ bí wo ìyá rẹ̀ láàrọ̀ láàrọ̀ yóò sọ ìwọ rẹ̀ bí ìgbà tó dé pé wọ́n pè ya ẹ̀sìn inú ilé wọn náà látara bẹ́ẹ̀ wọ́n ń di ojú kan wọ́n wọ́n lórí rẹ̀ ìyá wọn àti ọ̀rọ̀ wọn lẹ́yìn ká máa ran àwọn ọkọ wa lọ́wọ́ wọ́n máa ran àwọn bàbá wa àti ìyá wọn lọ́wọ́ dáadáa yìí wọ́n ní ọ̀rọ̀ ìyàní fún wa àwọn a jẹ́ ìyàwó rí dáadáa lọ́wọ́ ṣé ẹni kan bẹ lábala àwọn ọ̀rọ̀ ẹni ọkọ ẹ̀ náà ní kàmáṣí àwọn kan bẹ lọ́dọ̀ àwọn bàbá àbí yẹn kọ́ da ìyá rẹ̀ lọ́wọ́ mọ́ kí ìyá rẹ̀ kọ́ má sàbójú fún ìyàwó rẹ̀ àmọ́ pẹ̀lú àgbékalẹ̀ dáadáa kò sì ní sáyà rẹ̀ wí lójú ìyàwó rẹ̀ yóò wọlé pọnmi àmọ́ ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ kan ẹ̀yìn náà gbẹ ní kíkalẹ̀ ọgbẹ ní kíkalẹ̀ bí ìbá jẹ́ pé èyí sọ máa ta ọba jẹ́ tani èyí yóò ti fún yín wọ́n sọ̀rọ̀ ẹ̀ mọ́kànlá o ọlọ́run darí pé ọwọ́ ẹ̀ láti wọ̀ dáadáa o ọyẹ́ ẹgbẹ̀rẹ̀ bóòlù gómi Fọ́wọ̀ pé ó ti kú ìyàdá bẹ́rẹ́ lóde lọ́wọ́ pé pé bóòlù ní bóòlù ní débí ẹ̀kùtẹ̀ lẹ́lú àbí nípa ẹ̀rọ ní wọ́n sọ ọ̀nà sí alákò márùn. Ìyá yẹn ti ká sára ní ẹ̀rọ. Nítorí ọlọ́wọ́ kádà èyí kọjá pé káàdà ti ní pé ẹ bá fámìlì ọkọ gbé lẹ́yìn tí wọ́n fi jáde láyé yìí ọ̀pọ̀ náà nígbà tí ìyàwó kan yóò lọ́jọ́ ìyàwó kan yóò lọ́jọ́ àbáwọn ẹni tó sórí tó ẹjọ́ bí ìṣòro ọlọ́run kù òun náà àrẹ lọ́wọ́ tó náwó àti ní wọ́n sábà ọlọ́pàá fi ṣàlùbáríkà àwọn ọmọ nítorí màá ti ní máa fi ń fún orí ìlọ́nu ọkọ̀ ọlọ́sùn àti ìlọ́nu sòwòrán àbóṣòwò ẹ̀gbẹ́sẹ̀ làwọn obìnrin ti fi táwọn ohun táwọn ti kàwé kọjá ọjà lẹ́bù ẹ̀hẹ̀ tẹ́lẹ̀ àwọn ọdún àwọn ìgbésí ayé àwọn òyìnbó yẹn tẹ́lẹ̀ òyìnbó tí bàbá rẹ̀ àti yára bá ti dàgbà ó ní ìgbésí ajá máa lọ lè dúrọ̀pù wọn sí ẹ̀hẹ̀ ibẹ̀ ni wọ́n máa gbé ẹwà wòye ọ̀nà ọ̀bẹ̀ ẹwà wòye lọ ìjọba kan fọ́ lóúnjẹ mẹ́ẹ̀ àmọ́ wà ń ti wá ń bí àwọn ọmọ bá wọn ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìsìlámù àwọn ọmọdé sára sí àwọn ìlú wọn níbi bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn ọmọ tẹ́lẹ̀ kákan máa ń sí òun náà ni pé bàbá ọkọ gbà mí oyè olùkórè ra ìyàwó láì nítumà arábìnrin yóò máa bẹ̀rẹ̀ ọkọ náà máa ṣàtúnṣe yóò máa ṣàtúnṣe ìyàwó lọ́dọ̀ kòtùwárí bẹ́ẹ̀ báyìí lórí kòtùwárí bẹ́ẹ̀ títí bàbá yóò ṣe rí ni tó fi wá padà wá yọ ìyàwó yìí náà máa ṣe pẹ́pẹ́ ní tó máa ṣe kọ́ máa ṣe kí ni kọ́ máa ṣe dájú àtọ́jú kọ́ máa ṣe báyìí bọ̀ òun ti báyìí lọ ẹ òun yìí tẹ́sí lọ ẹ apá ìṣe àwọn àtọ́jú kẹ́ máa ṣe kí ni obìnrin tí ọ̀rọ̀ àdéhùn pẹ́pẹ́ burú ṣé ilé ìyẹn bá ti yé tiẹ̀ pẹ́pẹ́ burú ló fi wé a àṣẹ padà olùdáríjà ló kàn lè lọ́dọ́rà ẹ̀sìn òsè kankan fún ọ̀kan yóò kàn lè lé ètò sì ní ẹjọ́ ara rẹ̀ ló bí ọ̀rọ̀ òde nígbàgbọ́ ẹ̀yọ́ máa yá mi ẹ̀ rí àbúrò ọkọ àmọ̀ ti dáadáa sí àwọn onílẹ́wù ọkàn ní ilé búrọ́dà wa ni ó ti dá wọlé àwọn fẹ́ ojú ọmọ pé o lè rí òhò ìyàwó búrọ́dà rẹ ni àbí pé ẹgbẹ́ yàrá kan ọwọ́ wá láti lókè ó ní láti ní kí mo wá gbé sọ́dọ̀ ní láti kí mo wá gbọ́dọ̀ ní láti pàṣẹ ní kí gbọ́dọ̀ ní láti ìfọ́ máa gbé yàrá kan sínú àjẹ́wò mi lọ́rùn fún àjọ padà sọ́dọ̀ láti lẹ́yìn náà lọ́wọ́ bàbá ìjọba tó wọ́n lẹ́gbẹ̀ẹ́ ìlú súnmọ́ pé ilé ìwọ̀n tún bẹ̀rẹ̀ wọ́n sùn lálẹ́ sí èdè àbí ẹ̀yọ́ ọ̀gbẹ̀ àwọn òṣù bìtà tí ẹ̀rọ ní yàrá kan ẹ̀dá kùn sí àmì ẹ̀yẹ̀ tó bèrè lórí oṣù mẹ́ èyàn yà jáde lọ bá lórí tó ó wà sẹ́ńbẹ̀ ní àyè yẹ wọ́n bẹ̀ sọ́wọ́ ọlọ́mọdé àbá tó wọ́n dé ọlọ́mọdé àbá tó wọ́n dé sóde yẹ o ọmọdé àbá wọn ti wá padà wọn máa ká lọ́wọ́ sẹ́ńbẹ̀ ní kírun kílẹ̀ bẹ́ wọ́n tún dalẹ́ nínú lọ wọ́n fara dà á jẹ́bẹ́ tà tó ń segin ẹ̀dá kò rẹ̀ dáadáa ẹ̀dá sí dáadáa tẹ́lí dáadáa tí wọ́n náà tẹ́lá ń sẹ́fọ́ wọn náà máa wọ́n náà sẹ́fọ́ àwọn ara rẹ̀ nípa yọ̀ ọ̀rọ̀ òyìnbó náà ti pé àwọn àǹfààní tí a rí ní bí a bá ti dáadáa sáwọn fámìlì ọkọ wa alákọ̀ọ́kọ́ á rí ọ̀nà ọlọ́run á rí ọ̀nà ọkọ wa lẹ́yìn náà ẹ ọkọ wa lónìí okun ẹni iṣẹ́ lónìí ti kíni kò ní yá lẹ́yìn náà àwọn ọmọ wa wọ́n wò wá alábẹ̀rẹ̀ ọmọ rẹ̀ obìnrin wọ̀ ọmọ rẹ̀ obìnrin wọ̀

ọlọ́mọdé ìjọba ìyá tó gbọ́dọ̀ jà láàyè tọ́lá ikọ̀ sábà fún yọ ọkọ̀ ẹ̀dẹ̀ sábà fọwọ́ fọkọ́mọ́ o tọ́lá ikọ̀ fọkọ̀ rẹ̀ fọkọ́mọ́ o bí bá sì sí tọ̀ máa sábà fi wọ́n lórí ọlọ́run tọ́ bá ti ṣe lẹ́rẹ̀ sọmọ ọlọ́run kí ní ìlú nílá ni wọ́n tó wọ́n lórí ọlọ́run ó sì bọ́lọ̀ ọba aláwọ̀ sọ̀lẹ́ sọ̀lẹ́ ẹ̀yọ́n ya ní ẹ̀sìn wa látara bẹ́ẹ̀ níjọ́ tí àwọn ọba dé ájá tọ́ba lè dá lọ́dọ̀ àwọn fámìlì ọkọ ẹ ẹ mọ́tẹ́lẹ́ kọ́kọ́ mi mọ́tẹ́lẹ́ kọ́kọ́ mi mọ́tẹ́lẹ́ kọ́kọ́ mi wọ́n lọ́mọ ní bílẹ̀ wọlé òwe wá pé gbà nǹkan lọ́dọ̀ ọkọ wọ̀ lọ́sọ̀ pé kọ́mọ́ bọ̀dọ̀ tòun ní bọ́sí nílò àwọn ọba dé àwọn iná lọ́dọ̀ lè ni ọmọ ọmọ ọmọ àwọn ti bá tẹ́lẹ̀ onígbélágá yìí wọ́n bọ̀ yìí sí dáadáa títí tí wọ́n fi kẹ́rù rẹ̀ gíní yóò fi kẹ́rù rẹ̀ ìkàlọ́pọ̀ láyé ìjọba ìyẹ̀dá lókò kan tẹ́lẹ̀ láyé láwà yìí wà lákínà àgbàlá mẹ́fí láyé aláwọ̀ ìkàlọ́pọ̀ láyé wọ́n náà nìkan ọmọ ẹ̀kọ́ ìjọ ọkọ̀ rẹ̀ pé ọ̀nkù ẹ̀ẹ́dẹ́kùn wọ́n ní sọ̀rọ̀ ní

àwọn àna káwọn náà kàṣe dáadáa ìyá ọkọ ọdọọmọ ẹ láàmú wọn sì da ìyàwó rẹ láàmú pẹ̀lú ọlọ́run ètí pa àwọn ọba bá ọbẹ̀ ìrọ̀ wọn kò ní ní ọmọ sọ pé ìyàwó rẹ ló fún mi ìyàwó rẹ ló fún mi ìyàwó sì máa sí ìwọ ló gbé ẹrù sí pa àwọn ọba lé wọn ní orí látara ó bá ń jà kọ̀dá sí ìyá ọkọ kọ̀dá sí ìyá ìyàwó kọ́ sọ fún ọmọ rẹ̀ pé kọ́ kó wọn ní ọ̀dá wọ́n níjọ́ kan wọ́n wà láàyè àtẹ́lẹ́gbọ́ pé Ali àti Fatima wọ́n níjà táàbù mọ̀ pé ilé àwọn sàlàbíyà <laughs> ẹ̀kọ́ jàmá ilé àwọn sàlàbíyà gẹ́gẹ́ wọ́n máa jà bẹ́ẹ̀ lóòtí ní fẹ́yàwó kan ó rò pé nígbà tó ti hákùrá tó ti borí ti ń borí orí kò lè sí kọ́lẹ̀ láàrin ẹ̀ kò lè rí ọtí ẹ̀ ẹ̀ lè jà mọ́tàrẹ̀ àwọn tó lẹ́sìn jù wọn lọ àwọn náà ti gé wọ́n ní àwọ̀ náà yára wọn àdámẹ́ ìdájú yẹn ilé àtẹ́bí ni òṣìṣẹ́ ká gbọ́ àwọ̀ ilé àtẹ́bí ni òṣìṣẹ́ ká gbọ́ bá ti da tó báyọ̀ ọ̀rẹ́ ti da tó bí òṣìṣẹ́ ìdílé ìyàwó bẹ̀rẹ̀ ṣe kí ni ó jẹ jáde àníbi wa lọ lè bá mi pé ali ali sáwọn ológun fásitì ní kò sílẹ̀ àníbi ni kí ó ṣẹlẹ̀ ó ní ọ̀rọ̀ kan làwọn fà láàrin ara wọn pápá àgọ́bà ni abájọ bínú ṣe máa wà pápá wọ́n wọ́n sàkàkà ní ọ̀dá àbáyé lẹ́nu mọ́sí ọ̀tún lọ́mọ́ fúláṣí ànábì yẹn fúláṣí bí a ti jẹ́ fúláṣí tó ti náà fúláṣí wọ́n wá tuntun fúláṣí ó ní pé kó wọ́n kú ní nípa ìwò ní solúṣà fún ẹni sẹ́lẹ̀ ó ti wá di ọwọ́ rẹ̀ kò fún inú ọdún alámọ̀dé yẹn kó náà wà sáwọn ẹlẹ́gẹ̀rin ìgbàgẹ̀rin náà sáwọn ṣe eré ẹ̀jẹ̀ tó fi lélẹ̀ yẹn ẹ̀yẹ̀ mẹ́wàá bẹ́ẹ̀ ànábì wá anábìwá lọ nípa anábìwá ní ilẹ̀ abọ̀tọ̀rọ̀ bàbá oníyẹ̀pẹ̀lá bàbá oníyẹ̀pẹ̀lá anábìwá máa gbọ̀n bàbá oníyẹ̀pẹ̀lá bàbá oníyẹ̀pẹ̀lá bàbá oníyẹ̀pẹ̀lá alìyàn wọn tí wọ́n rẹ̀ rí bọ̀ láti ní pé anábì fọwọ́ kà wọ́n la anábì tó wá bá wọn sẹ̀sẹ̀ anábì tó wá wá ń gorí láti parí ìjà alẹ́bùsọ̀ sọ́là lọ́wọ́ bá sọ̀rọ̀ pé ẹ àwọn obìnrin bá tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ bá tẹ́lẹ̀ ní ẹ ọwọ́ bá lọ ní alẹ́bùsọ̀ wọn parí alẹ́bùsọ̀ ní kí bá tó mọ kẹ́rù wọn ní mọ kẹ́rù mọ kẹ́rù ní hey ninety nine percent ẹ̀yẹ wọ́n yóò ṣì lè lẹ́yìn oṣù mẹ́ta oṣù méjì yóò fi tú àwọn mámi yẹn nígbè tó wọ́n wá wọ́pọ̀ wá wọ́pọ̀ àwọn ẹ̀wọ̀n dalẹ́ oúnjẹ àwọn ẹ̀wọ̀n jà ẹ oúnjẹ tá à o. Dìbọ́ọ̀sì dìbọ́ọ̀sì. Ee àwọn ọkùnrin kan ti mẹ́ta sí wọn náà yìí tó ní ọmọ òṣèlú ọ̀fẹ́ lọ yẹ. Ayé ìyá. Ọ̀rẹ́ ní àti lọ́bí iṣẹ́ gan mọ́ tẹ́lẹ̀. Dépò tó mọ̀ wá fún ọ lóúnjẹ tó mọ̀ fún ọ lóúnjẹ fẹ́ ṣe lọ yẹ yọkàn gbọ́n bẹ́ẹ̀ láàárọ̀ nígbà tó bá yóò fún un nígbà ìwọ̀ bá ń ra lóṣù mẹ́ta lóṣù mẹ́ta wọ́n máa ń tún yé ọmọ sí mẹ́mẹ́ ìjọ sì mẹ́mẹ́ ló sọ gbàjẹ́bà ti rú mọ́lẹ́ ilé àti oṣù méjì ọmọ náà ti gùn ó ti dùn nínú nìkan mẹ́ta bẹ̀rẹ̀ pé ẹ̀dá kọ̀ọ̀dà ní máa lọ́wọ́ lórí ẹ̀sán ẹ̀ lábẹ́ tí ò sí ọmọ aláìní àti ìlú ọ̀nà ló kọ́ ẹ̀ níbi ọ̀sán kan ta òun sì kọ́ ìjà rẹ̀ ló ti kíni ìlọ́pàá ìlọ́pàá ìdáàbò lẹ́yìn náà kádàbí mo sọ́kàn wọn wọ́n àwa ta jẹ́ àná ta jẹ́ ilé ìyàwó ká máa ká máa fún wọn àti hà arábìnrin kan pè ní láìpẹ́ ìyá àgbàlagbà ni akéjì màdá ìyá ìgbà wa bá mi ìyá yẹn ní ìmá ìyá ti darúgbó ní ẹni ní òkú pẹ̀lú ẹ̀bá wọn ìyá ní ìmá dákun rọ́bà mi bá ọmọ mi sọ̀rọ̀ nílé ìdọ̀kọ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ ọfẹ́ rẹ̀ ó ti rẹ̀ lọ́sẹ̀ ó wá fẹ́ máa dorí kọjá àlà gbogbo wá ti wá sí fún ní à òun wà jẹ́ ju wàhálà ní lásìkò sí ìlú ọmọ ṣe ṣúrú òun wá fẹ́ kéde náà fún bá a sọ̀rọ̀ wípé kọ́ gbà kọ́ lọ́wọ́ lẹ́yìn náà kó sì wá sí kéde oyé kọ́ para mọ́yàwó yẹn kọ́ para mọ́jọ́ ọ̀kanjọ́ ṣe lọ́dẹ̀ jẹ́ ìjọba lọ́dẹ̀ sí ìjọba yá ìsìn ẹwọ́ sí àdúgbò ṣe yádára. ìyá àwọn àmọ́ ó ní fásitì kan tó fẹ́ léèrè kí ni fásitì wá ní àjọba ó ní ìyàwó òun ìyàwó ti lè àkọ́kọ́ fúláàtì wọn gbà kò sí wíwọ tó kù rẹ̀ nínú bá kìlà sọ́wà fúláàtì wọn gbà lẹ́gbẹ̀ẹ́ kejì òun tiẹ̀ kò sí wọ́n tó kù rẹ̀ ọkọ wa fẹ́ ṣe wọ́n tó kù ọwọ́ jẹ́ ọwọ́ fẹ́ ṣe wí sí sí méjì méjì lọ́fẹ́ ṣe sọ́nà méjì eléyìí ti dúró ní mẹ́ta mẹ́rin agbọ́dọ̀ wọn bọ̀ eléyìí owó tí ìlú màgàgà ọwọ́ jẹ́ wọ́dọ́bù ní ilẹ̀kùn méjì náà lọ́dẹ́ ti fún àwọn méjèèjì ọmọ tí a pè yí ìyáde lọ́wọ́ yarí pé bó wá sí ìgbà gbogbo fún orí kékeré ọ̀rọ̀ nípa ẹ̀ ìyá wa ní kí n bá sọ̀rọ̀ lẹ́sìn yẹn náà wọ́n máa mọ́lé jẹ́ wọ́n máa mọ́lé ẹ̀ wọ́n wá sọ wọ́n alábẹ̀rẹ̀ wọlé wọ̀lá tó lè lọ́dà àjò òun náà ní gbogbo ẹ̀kọ́ tó bá fẹ́ bí èyí ó sì ní wọ́n oúnjẹ wọn yọ pọ̀ jùlọ wọn lọ ọ̀bí torí bí wọ́n pọ̀ jùlọ wọn lọ ẹni bí wọ́n fẹ́ kásọ sí yọ pọ̀ jùlọ wọn lọ torí bí wọ́n pọ̀ jùlọ wọn lọ àmọ́ tọ́pọ̀ rẹ wá ní títí òun ti dàgbà lọ́wọ́ lọ́wọ́ ló mú ìwà sọ fún bẹ́ẹ̀ níta pé pápá ti ká tó ṣe kéde ẹ̀kọ́ bọ̀ wọn ó sì ní ìjọsán fún ọgbà wọn sẹ́lẹ̀ mọ̀ ọ́ àbí ẹ̀ yẹ́ ni àmọ́ tí yàrá ti sọ fún pé wọ́n nínú àwọn àbá àbẹ̀lẹ̀ wá padà lé jáde lọ́padà lẹ́rù jáde lọ́padà lè wàhálà fún yàrá ní ti bẹ́ẹ̀ lọ́mọ yàrá nínú wá sáré lọ́dọ̀ lọ́sà àmì wọn ní ẹkùn lára kéèsọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ àbáàdà ní kéèké ọ̀pọ̀lọpọ̀ náà ní àwọn àdámú wa àmọ́ náà wọn tó wọ́n fún wa káwọn ló ti kéèké káwọn lè fi ọkọ̀ ọ̀pọ̀ wọn lọ́wọ́ kọ́lọ́wọ́ láàrín àdágbára rẹ̀ ẹ̀ẹ́dọ̀kan ọlọ́mọdé àpàdé ní àdáwò àwọn adájẹ́ ìyàwó náà ọlọ́mọdé àpàdé ní ẹ̀rọ وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا